ní àgbọ́yé ẹ̀sìn ní ọjọ́ kan sọ̀hábà wa Umar radiyallahu anhu ó dé àárín àwọn èèyàn kan jọkọ̀ nígbà tó dé mọ́ṣáláṣí ó wá rí àwọn èèyàn wa wọ́n rọ kiri ara wọn ìgbà tó rọ kiri ara wọn yìí Umar ṣàkíyèsí wípé èèyàn kan wà láàárín wọn tó jẹ́ ń pọ́ ń ṣe nǹkan kan fún wọn nígbà tó wá débẹ̀ ó wá béèrè pé talent wà láàárín wọn ó wá dárúkọ ẹ̀ ó wá jẹ́ ẹrú ó jẹ́ ẹrú Umaru wá sọ wípé kí ni tó ń ṣe ọ ní o ń ka Kùránì fáwọn ni Umaru wá sọ wípé ohun gbọ́ta lóbi sọ wípé inna Allaha la yarfa'u bi hadha al-Qur'an aqwaman wa yada'u bihi al-akharin ọlọ́wọ́n bá ní kí ọlá bá gbé àwọn kan ga látara ìmọ̀ al-Qur'an ọlọ́run sì máa máa yẹrẹ kan lẹ̀ látara Qur'an náà ni àwọn tí wọ́n bá mójútó Qur'an tọmọ Qur'an dáadáa ọlọ́run bá máa gbé wọn ga àwọn tí wọ́n mójútó Qur'an tí wọ́n mọ kùránì yada'uhum ọlọ́ á sì máa rẹ̀ wọ́n lẹ̀ ló fi jẹ́ ń pé kéèyàn ní ìmọ̀ pàápàá jùlọ ìmọ̀ fíkì ohun tó ṣe pàtàkì ni tàbá wá ń sọ̀rọ̀ nípa fíkì a ní fíkì ó pín sọ́nà méjì a ní ìta ń pè ní alfikihu alakbar walfikihu alasgor fíkì elé tó ga tó ga jùlọ àti fíkì tó kéré gẹ́gẹ́ bí Abu Hanifa radiyallahu anhu bó ṣe sọ ó ní kí ni tá ń pè alifikihul akbar huwa ilmu at-tawhid alhamdulillah yàríkùnmọ́lá ọ̀sọ̀lọ́kù ó ní tá ń pè ní fíkì tó ga òun náà ní fíkì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa at-tawhid nípa ọ̀rọ̀ ìmọ̀ nípa ọlọ́wọ̀n ọba al-aqida àdìsọ́kàn kámọ̀ nípa ọlọ́run pé ọlọ́wọ̀n ọba yìí òun nìkan ṣo ló lẹ́tọ̀ọ́ síjọsìn kámọ̀ ká gbọ́gbọ́ yé àwọn orúkọ ọlọ́run ọba lẹ́yìn náà ni wípé ká mọ̀ wípé ọlọ́run ọba yìí òun ló dá wa òun ló ń rè wa òun ló ń pèsè fún wa àlámọ̀rí wa pátápátá ọwọ́ ẹ̀ ló wà ká gba àwọn màláíkà gbọ́ bó ṣe yẹ ká gba wọn gbọ́ ká gbà pọ̀ àwọn màláíkà yìí ẹ̀dá ọlọ́run ọba ni ọlọ́run ọba dá wọn látara ìmọ́lẹ̀ ọlọ́run ọba àlekí àwọn ò free will láti decide pé eléyìí mo fẹ́ ṣe eléyìí lè mi ṣe ohun tọ́nà bá pa wọ́n láṣẹ nìkan ni wọ́n máa ń ṣe àwọn màláíkà yìí sì ni minihum rusul ó ń bẹnu wọn àwọn tó jẹ́ òjíṣẹ́ fọ́lọ́wọ́n ọba àdìkíọlá tọ́nà bá fẹ́ ránṣẹ́ sáwọn èèyàn sí àwọn àlùjọ̀nù àwọn màláíkà yìí ó bẹnu wọn tó jẹ́ pé ṣẹ́ táwọn ọlọ́wọ́n ọba máa ń gbé fáwọn nìyẹn àgbà anígbàgbọ́ nípa tírà ọlọ́wọ́n a nígbàgbọ́ ń pa kádàrà gbogbo àwọn eléyìí pátápátá a nígbàgbọ́ sáwọn ànábì ọlọ́wọ́n ọba pàápàá jùlọ ànábì muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́ ń ṣe ní òpin àwọn ànábì tí ò ní sànábì mọ́ lẹ́yìn sallallahu alaihi wasallam eléyìí ni a ń al-akbar eléyìí ni fíkì eléyìí tó ga jùlọ ẹlẹ́ẹ̀kejì èyí tá a al-asghar fíkì tó jẹ́ kékeré ìyẹn gangan wá ní tí a bá ti ń sọ̀rọ̀ fíkì ibẹ̀ kékeré ni tàbá sì sọ pé nǹkan kan jẹ́ nǹkan kékeré àrí pé tó jẹ́ ńlá yẹn ó gbà wájú so béèyàn bá mọ fíkè ó mọ ọ̀run kí ó mọ gbogbo ẹ̀ṣẹ̀ ó máa wẹ́ gbà ó mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan ẹ̀ àwa wonú ìgbàgbọ́ ẹ̀ awonú ẹrù ẹ̀ àrí pé kò gbàgbọ́ yé tawhid wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé àìnà Allah pé bo lọ́nà ń wà ó lọ́nà ń wà ní toilet báwo ló ṣe máa ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tó bá bí èèyàn kan tí èèyàn bá sọ pé ọlọ́run wà gbogbo àyè ìtumọ̀ ẹni pé inú tọ́ílẹ̀tì náà tí èèyàn débẹ̀ èèyàn bá ọlọ́run ọba ilé ẹ̀gbẹ́ sí ni ṣùgbọ́n bó lọ́lọ́run ọba wà ti sàmà fáwọkọ̀ sàmà wá ti sàmà òkè sọ́mọ̀ pátápátá náà ló wà ló fi jẹ́ wípé àgbọ́yé ó ṣe pàtàkì fún wa ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lẹ́ni a ìnáyà àkólé kan àkàkún a fún ìmọ̀ ìsìn kullu hizbin bima ladayhi farihun oníkálukú ohun tó bá ti gbé dání ni lọ́dọ̀ tiwa báwa ṣe ń ṣe ni ṣé bí ọlọ́run ṣe ni kò ṣe nìyẹn ṣé bọ́lọ́run ti ṣe bó ṣe fi rán ànábì nìyẹn sallallahu alaihi wasallam kò ń ṣe ohun tó fẹ́ kàn wá mọ́lé ni ohun tó fẹ́ kàn wá jùlọ ni wípé báwa ṣá ni àwa mùsùlùmí nìkan là kì í fẹ́ yí padà síbi dáadáa tá a bá ń ṣaburú a máa fẹ́ jókòó lé lórí ni tó kọ́nà fi wá ṣe kò jẹ dáadáa ìmọ̀ fíkè ìmọ̀ tó ṣe pàtàkì ni tí gbogbo wa gbọ́dọ̀ wà tàfà kọ̀hù kọ́bùlà àǹtí sàwádù wa wípé ẹ lọ wá ìmọ̀ fíkè dáadáa radiyallahu anhu ṣáájú kẹ tó gba ojúṣe tàfà kọ̀hù bó lẹ ṣe fẹ́ ṣẹ̀sìn bó lẹ ṣe fẹ́ darí pé tó bá gbé ipò fún yín gẹ́gẹ́ bí aṣáájú kí ni fíkè àsìyáàdà fíkè olùkìyáàdà kí ni àgbọ́yé ẹ̀sìn lórí pé mo jẹ́ olórí báwo mo ṣe gbọ́dọ̀ bá ọmọ lẹ́yìn lò ó gbọ́dọ̀ mọ̀ fíkè olùmọ̀ẹ́lì kí làgbọ́yé owó tówó bá dà wá pọ̀ bó la ṣe ń ṣe gbogbo eléyìí ló gbọ́dọ̀ yé wa ṣáájú kí wọ́n tó gbé ojúṣe lé wa lọ́wọ́ nígbàtí kan nú àwọn àfáfẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ọmọ ó nígbàtẹ́ bá ti gba ojúṣe ẹ ma ní bùkátà símọ̀ béèyàn bá jẹ mọ́mù bì kan sìn kí ló fẹ́ fi tukọ̀ ẹ̀ ìmọ̀ ni béèyàn bá jẹ àfá àtẹ̀síìrì mọ́ṣáláṣí kan kí ló fẹ́ fi tukọ̀ ẹ̀ ìmọ̀ ni tẹ́ bá ti gba ipò ẹ ma ní bùkátà símọ̀ àdánwò wa ni pé ẹ̀wà ní rásìkò tẹ́fẹ́ fi wa mọ́ ṣẹ́mẹ́ kó máa lé ẹn tó jó dìdì ìmọ́mù lò kó wá rí àwọn nǹkankan tí ò yé kó wá pe àwọn àfà kan ládùúgbò ẹni pé láwùjọ wa lé ní ó pọ̀ ẹlòmí di mọ́ bá ìfáṣíù pé ojú ọmọ ìlú ọmọ wa ni ẹjọ́ ṣe ló fi dì mọ́mù kò ń ṣe pé mọ̀ ẹgbẹ́ àwọn tó wá dí àfà àfà àfà jàǹkọjàǹkọ wọ́n wà lábẹ́ tí wọ́n ń kírun lẹ́yìn ó ti wá gbapò báyìí ká ní ṣáájú kó tó gbapò ni ó ṣe é ṣe kó jẹ́ kó máa ń bi wọ́n gan léèrè ọ̀rọ̀ ẹ̀sìn tọ́rọ̀ bá rú lójú alọ́bá wọn ṣùgbọ́n nísìn òun gbogbo wọn àṣẹ tó bá pa òun ni gbogbo wọn gbọ́dọ̀ tẹ̀lé ó ti wá di olórí báyìí ṣẹ́mẹ̀ pa nira láti wá máa gbé tíra wá bó ṣe máa ń gbé wá bá wọn tẹ́lẹ̀ kó wá jókòó wájú gbogbo jọmọ́ ní mọ́ṣáláṣí kó wá gbé ìmọ́mù ló lọ ń gbé tíra bá àfáà lágbájá báwo ló ṣe jẹ́ ó túmọ̀ sí wípé ìmọ́mù gan ò mọ̀ tó àfáà lágbájá nìyẹn tó máa kéré kẹrí ìmọ́mù kan kó ṣe irú ẹ̀ a dẹ̀ ti gba kíni a ti gba pò báyìí àwa ní ìdìmọ̀ tá máa fi mójútó pò yẹn àwa ní láǹfààní àti kọ́ ìmọ̀ yẹn mọ́ ló fi jẹ́ pé tàfákọ̀hù kọ́bùlá àǹtùsàwádù ṣáájú kan tó gbé ipò léwa lọ́wọ́ a ti gbọ́dọ̀ wá ìmọ̀ a gbọ́dọ̀ wá ìmọ̀ ibn umar radiyallahu anhu wọ́n ní inú asar kan ibn umar wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ wọ́n bèèrè àwọn bèèrè ẹ̀sìn ó wá ń sọ fún wọn pé ah ìgbà táwa ń kéw àké nítorí ti yìn àké nítorí tara wa so èyí ta ní bùkátà sí láké tó bá jẹ́ pa bá mọ̀ pé yìí sì ń bọ̀ wá bí wá ni àbá ti ké ti yí náà mọ́ kí ó ní sí ipò tó wà àwọn èèyàn wọn máa bí ní béèrè ẹ̀sìn ó wá pọ̀ nú tí wọ́n bí tí bá ń ṣiṣẹ́ kọ́nsìn nínú tá máa ṣe mí ni pé kí n mọ kí ló fi ọlọ́wọ́ bá lórí ẹ̀ ṣùgbọ́n ṣe tó jẹ́ pé mi ń ṣe rí mi lábúrò tó ń ṣe mi lẹ́gbọ́n tó ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wá délẹ̀ lórí ẹ̀ wọ́n wá bí mi mo lè má mọ̀ torí mi ní bùkátà sí gbà yẹn ṣùgbọ́n tó jẹ́ wípé ó lè padà di olórí àti tó kan ní ìmọ̀ àti tí ó kan tó bá ti jẹ́ ìmọ̀ àtó lálàáfíà ìmọ̀ tó wúlò gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ torí ọjọ́ tó bá máa gba ipò tí wọ́n máa bèèrè lọ́wọ́ ẹ̀ kéèyàn kan jẹ́ president ìlú ń kó wá ní ẹ nígbà mo wà ní school history ni mo ṣe history mo ṣe mi ṣe mi mọ́ pa science ọ̀rọ̀ ń pa mẹ́sìn wá ń ṣẹlẹ̀ ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àwọn èèyàn lùlù ó wá ń ṣẹlẹ̀ wọ́n wá ń pè ó ní ẹṣẹ́ mẹ́pẹ́ mi ti fail as a ó ti fail ló fi jẹ́ pé ká ní ìmọ̀ fẹ́kẹ̀ ohun tó ṣe pàtàkì ni kọ́nà ọmọ ṣe fi yé wa allahumma fafihna fi din wa alimna ta'wil kọ́nà ọmọ ṣe fún wa ní ìmọ̀ fẹ́kẹ̀ àwọn nǹkan tí wa sọ̀rọ̀ gan òun náà ni fíkìhù lẹ̀ ìtìkáf tá a bá fẹ́ ṣe ìtìkáf kí ni àgbọ́yé gbogbo nǹkan ló ní fíkìhù tiẹ̀ a ní fíkìhù sọ́láàt àgbọ́yé ìrun kíkí fíkìhù màámàláàt àgbọ́yé bá ṣe ń bára ẹni lò tówó bá dà wá tí ìyàwó bá dà wá tọmọ bá dà wá pọ̀ bísínẹ̀sì dà àgbọ́yé kan nìyẹn a ní fíkíhù alhudud wal jinayat nígbà táwọn èèyàn bá dáràn ẹni tó pààyàn ẹni tó ṣe ṣìnà irú ìyàwó ló máa jẹ́ fíkí yẹn náà wà a dẹ̀ ní fíkíhù al-ibadat fíkíhù al-ibadat ní ọgbà òun náà ni al-i'tikaf ló fi jẹ́ pé ní ọ̀dọ̀ àwọn àfò ní fẹ́kẹ̀ wọ́n máa sọ̀rọ̀ nípa báàbòlè ìtìkáf ọ̀rọ̀ nípa ìtìkáf àkọ́kọ́ ni wípé alọ́gọ́yàtò minasọ́m ìdí pàtàkì ta fi ń gbàwẹ̀ kíni la'allakum tattaqun ọlọ́run nídi ta fi ní ẹgbàwẹ̀ ní kẹ́lẹ̀ páyọ ọlọ́run ọba ìpáyọ ọlọ́run ọba lọ́lọ́run kasa iril ibadat gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ìjọsìn tó kù ní ká ṣe ìdí pàtàkì tó náà bá fi ní ká ṣe torí ìpayọ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba ni inna salata tanha anil fahshai wal munkar ọlọ́wọ́n ní tẹ bá ti ń kírun a máa gbọ́n ìwà bàjẹ́ ìwà burú a máa gbọ́n kú lára yìí nígbà tó náà bá ń sọ zaka àwọn àti owó wọn ẹni tó bá ti mọ́ ta ló bá mọ́jọ mọ́ ẹni tó páyọ̀ lọ́wọ́n bá ní nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa hajj ọlọ́ ni alhajju ashhurun ma'lumat ọlọ́ ni hajj tẹ́ rí yẹn àwọn oṣù tí a ti fi àmì sí ni àti mọ̀ṣù tá fi ń ṣe hajj faman farada fihinna alhajja ẹnikẹ́ni tó bá wá láníyàn pé fẹ́ ṣe hajj nínú àwọn oṣù yìí fala rafasa gbogbo tó ń jọmọ́ ìwà ṣìnà èyí èyí tá n fetí gbọ́ èyí tá n fa bẹ́ ṣe àgbọ́ yẹn gbọ́dọ̀ súnmọ́ wà láfòsù kọ̀ gbogbo tó jẹ́ ìwà ọ̀daràn ká jalè ká parọ́ ká mutí ẹ gbọ́dọ̀ súnmọ́ wà fìlà hajj ẹ wá gbọ́dọ̀ dé hajj kẹ máa sọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ gbọ́dọ̀ dé hajj kó jẹ́ pọ̀rọ̀ politics bẹ̀ṣẹ̀ fẹ́ dà lúrú òun lẹ́ sọ rárá wà sáfà alómìnà gbogbo ọlọ́run ní ẹ pèsè kalẹ̀ o fa iná khayra zari takuwa èyí tó dáa jùlọ nínú pèsè òun náà lè payọ ọlọ́run ọba wà takó ní ìyá olùlà alibab ọlọ́run lẹ́yìn onílàákàyè ẹ páyè ní ọlọ́run ọba ẹ rí pé ìdí tọ́nà fi ní a ṣe hajj èso tí hajj fẹ́ bí sí wa lára ní kíni ìpayọ ọlọ́run ọba ìgbà tọ́nà ń sọ̀rọ̀ ń pa àwẹ̀ náà ó ní kútìbà alaykumu siyam kama kútìbà ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run láti ṣe àwẹ̀ lọ́rọ̀ yọ̀lẹ́yìn lórí

àwọn ẹni ilẹ̀ tó ṣe kí ni tí wọ́n jèrè so ìpáyọ ọlọ́wọ́n ọba torí ẹ̀ ni ọlọ́wọ́n ọba ṣe fi gbogbo ìjọsìn lélẹ̀ gbogbo ìjọsìn tọ́lọ́wọ́n ọba ní ká ṣe torí ìpáyọ ọlọ́wọ́n ọba ni kábà lè páyọ ọlọ́wọ́n ọba ló fi jẹ́ wípé tí a bá gbàwẹ̀ tí èèyàn wá gbàwẹ̀ tán ẹni gbàwẹ̀ ó wá di páwẹ̀ parí àwárí àmì ìpáyọ ọlọ́wọ́n ọba lárẹ̀ a máa tọ́ka sí pé ní ó dàbí pé ọlọ́run ọba ò gba àwẹ̀ tọ́lọ́run bá ṣe gba àwẹ̀ wa kí sì ní ìtọ́ka sí payọ ọlọ́run ọba òun náà ni fi'lul ma'murat wa tark al-manhiyat òun náà ni pé gbogbo tọ́lọ́run bá pàṣẹ ká máa ṣe gbogbo tọ́lọ́run bá pàṣẹ ká máa ṣe èyí tọ́lọ́run káwẹ̀ parí kẹ má rí ibi ṣìnà mọ́ Eji òun parọ́ ní àwẹ̀ káàwẹ̀ parí kẹ má rí ìbìrọ ọmọ ohun tọ́nà ọba fẹ́ jọ tó fẹ́ yọ jáde fún wa ní àwẹ̀ nìyẹn bá wá gbàwẹ̀ lọ ọlọ́run bá lè fi ọlágbà tó wá ń sọ̀rọ̀ àwẹ̀ gbogbo àwọn nǹkan tó máa jẹ́ ká ṣàǹfààní látara àwẹ̀ wa ọlọ́run ka gbogbo ẹ̀ kalẹ̀ nígbà tó ọlọ́run ń sọ wípé oṣù alẹ́bí oṣù tó sọ kalẹ̀ yìí kó lè máa jẹ́ ìtọ́sọ́nà fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn wabayinat minal huda wal furqan kó sì lè máa jẹ́ àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ àti ń tá máa sọ fún yín pé rọ́lélé òdodo lélẹ̀ ọlọ́ọ̀lẹ́ tó bá ń bẹ láyé nu táwẹ̀ bá láyé kó gbàwẹ̀ nínú téèyàn máa ń ṣe ní oṣù rọmọdán tó máa ń sùn yọmọ náà ọba jù òun ká gbàwẹ̀ nígbà tó náà bá wá sọ̀rọ̀ àwẹ̀ àtàwọn ẹ̀kọ́ àwẹ̀ tán ó ní wa idha sa'alaka ibadi anni fa inni ọlọ́run ní tẹ́rù mi bá béèrè nípa èmi ọlọ́run bá lọ́wọ́ àwọn ànábì sallallahu alaihi wasallam bá mi sọ fún wọn ujibu da'wata da'i idha da'an gbogbo ìgbà tó lùpèpè bá ti ń pè mí fali yastajibu li má jẹ̀mú ni pé àwọn nǹkan tèmi náà pé àwọn náà sí káwọn náà dé mi náà lò wali yuminu bi kán ti gbà ọlọ́run bá máa tọ́ wọn sọ́nà téèyàn bá èèyàn nídìí tọ́ sọ́nà nǹkan kan lèèyàn máa ṣe tó máa jẹ́ sábàbí gbígbàdúrà iṣẹ́ kan lèèyàn máa ṣe tówó máa fi dé ẹni tó ṣàdúrà pé kọ́nà ń pèsè àrísìkì fóun ọ̀nà àwa tọ̀ sọ́nà iṣẹ́ tó máa ṣe oògùn tó máa lò fún nǹkan tó ń sìn tí wọ́n fi ní kú ká fi padà di owó ọ̀nà máa tọ́kẹ̀ sí la'allahu yarshudu uhilla lakum laylata siyami rafatun ila ọ̀nà wa ni lóru àwẹ̀ òun ṣe lẹ́tọ̀ fún wa rọ́fàt ìmá súnmọ́ rẹ ni láàrin ọkọ àti ìyàwó òun náà libasun lakum wa antum libasun lahum aṣọ lẹ jẹ́ fún wọn aṣọ làwọn náà jẹ́ fún yín gbogbo ìjàmbá tẹ máa ń ṣe yẹn ọlọ́run mọ̀ ẹni wa antum aakifuna fil masajid nígbà tẹ́ bá ń ṣe ẹ̀ẹ̀tìkáàfù lọ́wọ́ fílímọ̀sáàjì so alẹ́ ẹ̀tìkáàfù kí ló dé tọ́nà bá fi ní ká ṣe ẹ̀tìkáàfù ọlọ́run wá so mọ́ àwẹ̀ ẹ̀rí pọ́rọ̀ àwẹ̀ ni ọlọ́run bá ń sọ ó so mọ́ àwẹ̀ látàrí ilé máa rí pé ẹ̀kọ́ oríṣiríṣi lọ́nà bá fẹ́ ká kọ́ látara wọn nǹkan yìí àkọ́kọ́ nínú ẹ̀kọ́ ni wípé wọ́n ní àwẹ̀ fún rẹ̀ ìbádàtù bàdàníyàtù ìjọsìn tá ń fara ṣe ni ìtìkáf ìjọsìn tá ń fara ṣe ni ìjọsìn tá ń fara ṣe méjì ó wá papọ̀ sínú oṣù àwẹ̀ láti lè ṣe kíni láti lè fún ẹ̀mí wa ní mọ́srẹ̀ǹtì tákú àti èèyàn ti ń wá látọjọ́ táwẹ̀ ti bẹ̀rẹ̀ tí ò láǹfààní láti rí tó ń bọ́mọ lọ́wọ́ oṣù àwẹ̀ ti wá ń lọ wọ́n ti dé oṣù mọ́lẹ̀ wọ́n ti ṣílẹ̀kùn àlùjọ náà wọ́n ti ti síná ọlọ́run wá mófin wá pé ẹ ṣe intikaf tẹ bá ṣe á ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ tẹ ti ń bábọ̀ tẹ́lẹ̀ torí àtàfàrọ̀kù táàmùlìlà àsìkò intikaf èèyàn máa ń pa gbogbo nǹkan tìfọ́ lọ́wọ́n ọba èèyàn máa ń pa gbogbo nǹkan ti fún ọlọ́wọ́ ọba kọ́nà ọba kó ṣègbà láyè fún wa kó ṣègbà láyè fún wa torí pé kò rọrùn pàápàá jùlọ láwùjọ tí àwa ti bára wa yìí kò kí ń rọrùn àsìkò ìtìkàf nínú tọ́nà ọba fẹ́ fún wa ọlọ́ni wà àwọn nǹkan tó jẹ́ wípé ó máa ń mú wa bízì tó máa occupy wa nínú ìtò tóbi jù bẹ́ẹ̀ níyàwó kò sí bó ṣe lè ló bízì tó ó gbọ́dọ̀ ló bízì lọ́dọ̀ ìyàwó ẹ̀ ọlọ́wà sọ fún wa pé yáyọ́ alẹ́dínà mọ́nù ẹ̀yin onígbàgbọ́ òdodo látùlhíkùn kọ́ kó àìrójú ráyè báyé nípa ọlọ́wọ́n ọba wa man yaf'al dhalika fa ulaika humul khasirun ẹni tó bá ṣe léyìn ọlọ́run ló ti pàdánù ayé àtọ̀run kọ́lọ́ má jẹ́ àpàdánù nínú tó máa ń kọ díyàn láti rántí ọlọ́run nínú ẹ̀ ni ìyàwó wà ẹ̀rí pé kan nú àwọn sàhábà hanzọ́là ó gbéra ń jọkàn ó lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi ó wá pàdé abubakiri ó wá sọ fún abubakiri wípé èrè abubakiri ah mo ti parun o abubakiri ní kí ló pa ẹrun ó ní mo ti di mùnáfìkì abubakiri ní báwo ni kí ló pa tó fi di mùnáfìkì ó ní ohun tó ṣẹlẹ̀ ní wípé mo rí pé tabawa pẹ̀lú ànọ́bì sallallahu alaihi wasallam ìmọ́ ni wa máa ń lọ sókè gan-an ìmọ́ ni wa ó máa ń lọ sókè gan gbogbo wa náà láwà mọ́sálásí ń sìn ẹ̀rí pé ẹ̀mí wa ibo ló wà ó papọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba àbí ẹ̀mí wa papọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tá ti jáde kó mọ́sálásí torí pé ṣàìtọ̀ gan ó ti dúró dè wá tẹ́lẹ̀ kò fìgbà kan fi wálẹ̀ ó ń dúó dè wá yatarabbasu bikum an sabili ó dẹ̀ lẹ́kẹ́ ni ìwọ lọ mọ́ṣáláṣí àrí wà bá mi ń bí ìwọ ń gbàwẹ̀ àbí rọmọdán fẹ́ tán ṣẹ̀ìtàn ti dúró de oníkálukú rọmọdán fẹ́ tán ni ibì kan wà ládùúgbò wa náà ilé ọtí ni mímọ̀ bóyá ó tún ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí wọ́n ní tó bá ti dìgbà rọmọdán báyìí a sọ pé all activities close till after Ramadan wọ́n ní mùsùlùmí ni kọlọ̀mbá wa la, kọlọ̀mbá wa kó bá wa tún ṣàlékún ìmọ̀nà ẹ̀ torí pé ìmọ̀nà kan náà nìyẹn tó ti respect oṣù Ramadan tó bá wá di ọjọ́ ìtúnú àwẹ̀ ó ma wá bá ṣe olóore àwọn èèyàn jẹ́ wọ́n wá padà wọ́n wá tó bá ti di ọjọ́ last day of Ramadan báyìí wọ́n á gbé tírélà ọtí dé ni láti fi bá ṣe àwọn èèyàn jẹ kọ́lọ̀ máa jẹ́ kíṣẹ́ wá bàjẹ́ àwọn nǹkan tó jẹ́ ìṣìhànláàt nínú tàntorí ẹ̀ṣẹ́ ìsìkáfù nìyẹn kápa àwọn nǹkan ìtì àtàfàrò volèlá afẹ́ pa ọkàn wa sí papọ̀ sọ́dọ̀ ọlọ́wọ̀n ọba nígbàtí hanzola tó wá sọ bẹ́ẹ̀ fún Abubakar pé mo ti bí mùnàfìkì tí bá wà pẹ̀lú ànọ́bì ìmọ́ni mi máa lọ sókè ṣùgbọ́n ta bá ti kó lọ́dún ànọ́bì tán tí mo délé tí mo ráwọn ìyàwó tí mo rọ́mọ gbogbo ọ̀ràn tí ara áṣílẹ̀ Abubakar ní bó ṣe ń ṣòun náà nìyẹn a jẹ́ pé náà ti di mùnáfìkì nìyẹn ó yá jẹ́ alọ́sọ́dọ̀ ànọ́bì sallallahu alaihi wasallam nígbà tó dọ́dọ̀ ànọ́bì sallallahu ni bó hakadal hayat bílẹ̀ ayé ṣe rí nìyẹn sáà fasáà àsìkò kan wà ìmọ̀ ni àlọsókè àsìkò mí àwà àlọ sílẹ̀ ìgbà mí máa wà gbogbo ẹ̀mí èèyàn ọ̀dọ́ náà bá ló máa wà ìgbà mí a sì wà ẹ̀mí èèyàn wà occupied pẹ̀lú ilé ayé ṣùgbọ́n gbọ́dọ̀ máa fàsìkò lẹ̀ tó pọ̀ dáadáa láti pé kí a máa occupy ẹ̀mí wa pẹ̀lú tọ́lọ́wọ̀n ọba torí pé gbogbo nǹkan tó kù pátápátá ma'indakum yanfad wa ma'indallahi baqi ọlọ́run ní gbogbo ń tẹ́ kó dání láwọn pàǹtí ẹ̀ gbogbo ẹ̀ ló máa tán ohun tó wà lọ́dọ̀ ọlọ́run ọba nìkan ló máa ṣẹ́kù ìwọ tó lówó tó lọ nígbà tó bá kú àwọn èèyàn náwó yìí bó ná lójú wọn bó ná lójú ẹ wọ́n á ná lẹ́yìn ẹ wá ìtò ná nígbà tó ṣojú ẹ sí wà fi gbalada eléyìí jẹ́ nínú àdánwò tó ṣẹlẹ̀ tó sì máa ń ṣẹlẹ̀ fẹ́dàá a máa rí àdánwò ọ̀nà wa ní ẹ má súnmọ́ obìnrin o wa antum aakifuna fil masajid nígbà tẹ́ bá ń ṣe ìtìkáàfù ní mọ́ṣáláṣí ìyẹn jẹ́ nu tí ọlọ́ọ̀bá àlékí ọlá ń sọ fún wa wípé ká ní kíni ká ní ẹ̀mí wa ká pápọ̀ sọ́dọ̀ ọlọ́wọ̀n kábà láǹfààní láti bá láyé láti lè kọ́dírí pàdé ẹni tó lo gbogbo orú ẹ̀ láti jọ́sìn fọlọ́wọ́ ọba tó jẹ́ kó gbogbo ọjọ́ mẹ́wàá yìí aláǹfààní àti bá pàdé ànábì sallallahu alaihi wa sallam ó ní kharajtu li ukhbirakum biha ó ní mo jáde láti wá sọ fún iye ọjọ́ wo gangan ni láyé ṣùgbọ́n àwọn arákùnrin kan tí wọ́n ń jà látara pé wọ́n jà tánàbí dá sí nígbò máa parí ìjàtọ̀ ànábì ti gbàgbé ọjọ́ yẹn gangan ó ní tí mo rántí ni pé ẹ máa wá sí ọdí 27 ẹ wá sí 29 ẹ wá sí 25 níbòmí ó ní ẹ sí àwọn autar àwọn tó jẹ́ wítìrì odd numbers ẹ wá sí gbogbo ẹ̀gan torí pé ńgbà táà ti tó jẹ́ pàtó mẹ́ so nínú àǹfààní ẹ̀tìkáf ó máa ń jẹ́ kéèyàn ní àǹfààní láti ṣe kòńgẹ́ láìlátùlù kọ́dìrì nínú àǹfààní nìyẹn nínú ẹ̀ òun náà ni wípé ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé a'maru ummati bayna sittina wa sab'in àwọn ọmọlẹ́yìn ni ànábì sallallahu alaihi wasallam ọjọ́ orí wọn kò ní máa kọjá láàrin 60 sí 70 kọ́lá máa yẹ jùzù zalik àwọn àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà sì ni àwọn tó jẹ́ pé látìgbà tọ́lọ́wọ́ bá ti gbé ànábì dìde sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀ ayé látìgbà yẹn tẹ bá wò bí túwárì káàkiri inú newspaper ọmọ ọdún mélòó ló máa ń pọ̀ jù ọmọ 40 lọ sókè àwọn náà máa ń pọ̀ jù bí ilé ayé ṣe rí nìyẹn ọlọ́ọ̀bá wa fún wa ní láìlátùlù kọ́dìrì ó ní wà máa dìrọ́ ọkà máa láìlátùlù kọ́dìrì kí ló fẹ́ fi mọ̀ ẹ́ tó ń jẹ́ òru láìlátùlù kọ́dìrì láìlátùlù kọ́dìrì khairun min alifi shahr láìlátùlù kọ́dìrì béèyàn bá ṣe ìbádà fún ọlọ́wọ́n bá ní òru tá ń sọ yìí ó lóore ju kéèyàn ṣe ìbádà fún tó jẹ́ 1000 months lọ 83 years àti 4 months gbáko béèyàn bá ṣe ìbádà ní òru ọjọ́ yìí ọlọ́run ni wà làkọ́dé àwùsánà Nuhan ila qawmi falabisa fihim alfasanatin ọlọ́run láàárọ̀ Nuhu lọ sọ́dọ̀ àwọn èèyàn àwọn ọ̀dọ́ ẹ̀ ó lo one thousand years láàrin wọn àyàfi fifty years kí ló dé tọ́nà ọba fi ń mú àwọn calculation wa ẹ̀ ṣe bóyá kó sọ pé nine hundred and fifty years lẹ́ṣẹ́ kí mọ̀tì àwọn ọgbọ́n àtòyé tó pọ̀ wà ń bẹ ìtumọ̀ ẹ̀ ni wípé lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n ní one thousand years nínú Nuhu lò láyé ó lo fifty years kọ́lọ̀ tó gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ó wá fi nine hundred and fifty years ó fi jíṣẹ́ àwọn kan ní rárá ó lò jù bẹ́ẹ̀ lọ 50 years lẹ́yìn ìgbà tó ti tọ́nà ọba ti là ó lo ninety years láti fi ṣe wáàsí fáwọn èèyàn ẹ̀ àwọn ẹ̀ta oró gbàgbọ́ nígbà tó wá lo nine years ìyẹn tán ọlọ́run bá wá mú parun wá fáwọn tí wọ́n gbàgbọ́ lẹ́yìn ìgbà tó náà ti wá là wọ́n yẹn ló hù wá lo fifty years pẹ̀lú àwọn èèyàn ẹ̀ years eléyìí tó lò yẹn ọlọ́run pè ní aam nínú èdè lárúbáwá tó bá sọ pé sanotun àti aamun ọdún náà ni méjèèjì túmọ̀ sí i ṣùgbọ́n nínú èdè wọ́n máa ń yàtọ̀ síra wọn ọdún téèyàn bá lò pẹ̀lú ìnira òun lọ máa ń lo sánà fún nínú Qur'an ọdún téèyàn bá lò pẹ̀lú ìdẹ̀kùn wọ́n máa ń lo áàmù fún ọdún tó jẹ́ pé kò sí wàhálà lẹ́yìn 50-50 years ó lò lẹ́yìn ìgbà tó náà ti pa wọn ọ̀daràn rún ìdẹ̀kùn ló fi lò pẹ̀láwọn tí wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu lọ́lọ́run fi ní falabisa fihim alfasana illa khamsina aman ó lo one thousand years pẹ̀lú wọn ó fi ń ṣe wáàsì àyàfi fifty years fifty years yẹn náà kí ló fi ń ṣe ó fi ń ṣe wáàsì ṣùgbọ́n ọ̀rù wáàsì yẹn ṣe kí ni ó yàtọ̀ síra wọn ẹwà wọn bàbá tó ti lọ kọ́lọ̀ bá wa fọ̀rún kẹwọn kọ́lọ̀ sì bá wa forí jì wọn nígbà tó bá ń sọ̀rọ̀ dáwà nílùú mi àwọn elégún wọn yọ ẹlòmíì lẹ́yìn eégún àwọn elégún àwa máa bínú gbogbo ọmọ lẹ́yìn wa làfà àti gbàtọ̀ wọn wá fà kékọ́rí wọn dá wà lálẹ̀ nínú ìlú torí kíni àsìkò tá ń sọ ìdáwà lé àwọn àsìkò kan fi lọ rí bóbìnrin kan bá wọ ìjáàbọ̀ ló dá ọ̀rọ̀ gidi ṣùgbọ́n lè ní wọ́n ní freedom kò síbi tán lè wọ ìjáàbù wọ̀ àwọn àsìkò kan wà láwùjọ wa tí ò rí bẹ́ẹ̀ lọ́lọ́n fi sọ wípé àwọn láyẹ̀ sẹ́wì mọ̀nà àǹfàkọ̀ min qabli al-fathi wa qatal ọlọ́run láwọn tán ti jà sójú ọ̀nà ọlọ́run ṣáájú kan tó ṣe fásitì mọ́kà ẹ lè fi wọ́n wá àwọn tó dé lẹ́yìn fásitì mọ́kà o lẹ́yìn ìgbà tó náà ti ṣiṣẹ́ gun wàrà ìta náà sàyẹ́dọ̀ kò lóun náà fi ìdí ní láyé àfúwàjà oníkálukú ti ní freedom wọ́n kàn wọnú islam mọ́ ṣe fẹ́ ni owó ti wà ní islam owó yẹn gan lẹ́lòmíì torí ẹ̀ wọnú islam tíjọ ọmọ kan bá wà ń ṣe tíjọ ọmọ yẹn lówó lọ́wọ́ dáadáa ṣẹbẹ̀ pé oníkálukú náà láwùká àfihàn bá ti lọ́rú mọ́ṣáláṣí yẹn wàrà àǹfààní oríṣiríṣi ìyẹn pọ̀ ọ̀nà wa ní àwọn tó bá náwó nígbà yẹn ẹ lè fi wọ́n wí àwọn tó jẹ́ pọ́n náwó nígbà tí wọ́n ọ̀ráṣọ wọ̀ aṣọ tí wọ́n tún níyàn rẹ́dì láti tà láti fi ṣe dáwà sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ọlọ́ ni wọ́n jọra wọn ló fi jẹ́ wípé ọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ọjọ́ orí wọn máa kúrú ọlọ́run wá fún wa ní àwọn ṣe olóore tó pọ̀ man jaa bil hasanati falahu ashru amthaliha ọlọ́run ní tẹ bá ṣiṣẹ́ olóore kan a máa fún yín lẹ́san mẹ́wàá téèyàn bá lo acs láyé kọ́nà bá ṣe fi ṣe sàárà fẹ́ ní kọ̀ọ̀kan wa àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àlàáfíà àti ìmàtẹ̀láṣẹ ọlọ́run àtàrísìkì tó gbòòrò béèyàn bá lo acs láyé tó ṣiṣẹ́ olóore ń bẹ̀ ṣẹ́mi pàmà times ẹ̀ by ten àbí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ olóore tó ṣe fún acs àbá times ẹ̀ by ten kí ló máa jẹ́jọ mọ́ òun náà ti lo eight hundred òun àtàwọn ọjọ́ tí wọ́n lo eight hundred years láyé tó bá déwájú ọlọ́run iṣẹ́ tí wọn ò ní pọ̀ ju tiẹ̀ lọ iṣẹ́ tí wọn ò ní pọ̀ ju tiẹ̀ lọ pàápàá jùlọ tó bá tún di inú àwẹ̀ gbogbo iṣẹ́ téèyàn bá ṣe àdọ́bì ni wá tún gbé kúrò lórí tẹ́ẹ̀n máàkì yẹn fà iṣẹ́ ó tún ti kúrò tẹ́ẹ̀n àdọ́bì ló máa lọ sórí 80 a tún wá máa lọ sórí 700 lórí iṣẹ́ olóore kọ̀ọ̀kan téèyàn bá ṣe ló fi jẹ́ pé ní Ramadan gbogbo eré téèyàn bá lè sá láti rí dáadáa ṣe èèyàn gbọ́dọ̀ sáà èyàn gbọ́dọ̀ la yahqiranna ahadukum bi ma'ruf shay'an ẹ gbọ́dọ̀ fojú rí ṣe olóore pé iṣẹ́ olóore kan lélẹ̀ kéèyàn wá fojú nù ẹ̀ á èyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kọ́nà fi wá ṣe kò gẹ́ nínú àwọn nǹkan tí ó jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tá a bá ṣe ẹ rí nínú èdè lárúbáwá akafa òun náà ni wípé láàzàmọ̀ ṣe àn kí èyàn máa bẹ pẹ̀lú nǹkan kó jókòó sí lọ́rùn kí èyàn wà constant pẹ̀lú nǹkan wà lè ikọ́ ọmọ haulahu àbí kí èyàn kọ wà láyé kan kó sákọ̀ dúró pa síbẹ̀ wà tó lè mọ́kṣẹ̀ ìndáhù kí èyàn sì wà mẹ́kú pẹ́ gẹ́gẹ́ bọ́nà bá ti sọ nípa àwọn ọ̀yọ̀ Ibrahim nígbàtí Ibrahim béèrè lọ́wọ́ aleyhisalam ma hazihi tamasilu lẹ́tí antum láha àkìfún àkìfún ẹ ti rí pé àkàfà wá mẹ́ wà antum àkìfún na fil masajid kí ló dé tó jẹ́ pé ẹ̀ ń rọ kiri káwọn òrìṣà yìí ẹ̀ ń jókòó tì wọ́n lọ́rùn náàbùdù kọlù náàbùdù asnaman wọ́n ní àwọn òrìṣà tó rí yà wá ń sìn wọ́n ní o fanavọ́lù láha àkìfín ààyè àgbò lẹ́n tó takú sí wọn lọ́rùn ai mulazimina laha a ń bẹ pẹ̀lú wọn gbogbo gbà mustadirina haulaha a ń rọ kiri ká wọn ni fa'ata wa ala qawmin ya'kufuna ala asnamin lahum ọlọ́run sọ pa lọ́bì mi ó ní wọ́n dé sá wọ́n dé ọ̀dọ̀ àwọn èèyàn kan rí ẹ̀ǹfikáp nínú ṣẹ̀ríà lùsùmù masjidi òun ni pé kéèyàn tẹ̀ pa sí mọ́ṣáláṣí kéèyàn tẹ̀ pa sí mọ́ṣáláṣí lè tọ́ àti là kò wá ṣe púpọ̀ tẹ̀ pa sí mọ́ṣáláṣí pó fẹ́ wá fi sun ó fẹ́ wá fi tẹ̀ láṣẹ ọlọ́run ọba mi mùsùlùmí ẹn tó wá tẹ̀ pa sí mọ́ṣáláṣí jẹ́ mùsùlùmí àákìlì ó jẹ́ tí làákàyè wà fún tí ò ṣe wèrè tí ò dẹ̀ ń ṣọmọdé ghayr junubin wàlà haidin kò sì jẹ́ tó ní jánọ́bà lára kò sì jẹ́ tó ń ṣe ẹ̀jẹ̀ oṣooṣù àbí tẹ́jẹ̀ bímọ wà lára ìtumọ̀ ìsìkáàfù nìyẹn lòzómù masjidin kéèyàn tẹ pa sí mọ́ṣáláṣí kan lè tọ́ àti lẹ́n tó fi ń tẹ̀ láṣẹ ọlọ́wọ̀n ọba àlékiọlá subhanahu ó jẹ́ tí làákàyè wà fún gọ́ìrì jáníbí gọ́ìrì júnúbí tí ó jẹ́ tí ó ní jánọ́bà lára ọkùnrin àbóbìnrin tó ní jánọ́bà lára wàláhá ìdín kò sí iṣẹ́ tó jẹ́ kó ń ṣe ẹ̀jẹ̀ oṣooṣù abẹ́ tó ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ ìtumọ̀ ìtìkáàfù lè yẹn sallallahu alaihi wasallam

àtàwọn tó bá ṣe ìsìkáàfù ń bẹ̀ wàrúkà ìsùjúd àtàwọn tó jẹ́ pé òun làwọn máa wá kí ń bẹ̀ àwọn tí wọ́n máa ń lo mọ́ṣáláṣí yẹn nìyẹn àwọn tó bá ṣe ìsìkáàfù àwọn tó bá ṣe tọ̀wáàfù àtàwọn tó máa kí ń bẹ̀. ìyá wa Aisha radiyallahu ó ní kánà nàbí kánà rasulullah ó ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìtìkáf ó máa ń ṣe ìtìkáf fi ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù ramadan títí títí tọ́mọ ọba fi gba ẹ̀mí ẹ̀ ó ní lẹ́yìn ìgbà náà àwọn ìyàwó rẹ̀ náà kọ́ àwọn náà ṣe ìtìkáf eléyìí ìkọ́nù àwọn afá tí wọ́n ń pè ní alkhorpi ó sọ wípé àlẹ́ ìtìkáf sunnatu illa an yakuna nazran ó ní ìtìkáf sunna ni laysa bi kò kí ń ṣọ̀rọ̀ yọ̀ àyàfẹ́ tó bá ṣe ìdẹ́jẹ́ tó dẹ́jẹ́ pẹ̀lú ọlọ́run pé wọ́n lọ́run ah mọ́tò tí mo fẹ́ ra ìtò bá ti ra fún mi máa ṣe ń fi ká fún 1000 days tó bá ti ra mọ́tò fún mi wọ́n lọ́run máa ṣe ń fi ká fún 1000 days tí ò ní já èyí ti ká fún 1000 days jọmọ́ how many years that is 3 years ó dẹ̀ ra mọ́tò àwa gbé mọ́tò sílẹ̀ ni a máa ṣe ń fi ká fún ta ló fẹ́ bá lo mọ́tò jọmọ́ kọ́lọ̀ ṣàlówà mẹ́ náà ẹni tó bá ṣe lè ọ̀rọ̀ yàn ní kó mú ṣẹ́ ọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ wípé man ahabba minkum an ya'taqif falya'taqif ẹni tó bá fẹ́ ní láti ṣe ìsìnká kò ṣe ìyẹn sọ fún wa pé kò kí ń ṣe ọ̀rọ̀ yàn nọ́mbà tó bá fẹ́ ní kò ń ṣe nọ́mbà túláàsì àyàfẹ́ tó bá ṣe wípé kí ni ó dá ẹ̀jẹ̀ ilé jẹ́ àwọn nǹkan yìí a ṣe ní ṣókí ṣókíṣókí torí àsìkò bákan náà ni wípé a ti sọ fún wa ìdí tí wọ́n fi ṣe wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọ̀rọ̀ náà bá nìyẹn pé ẹ má súnmọ́ àwọn obìnrin nígbàtẹ́ bá ń ṣe i'tikaf ní mọ́ṣálásí ìyẹn náà fi rinlẹ̀ pé kí ni àwọn mùsùlùmí máa ń ṣe i'tikaf nígbàyé ànábíwa Muhammad sallallahu alayhi wa sallam i'tikaf gbàwo ló bẹ̀rẹ̀ nínú islam wọ́n ní bada kọ́bùlà lẹ́bẹ̀ẹ́sà ṣáájú kọ́ tó gbé ànábì dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ànábì máa ń ṣe ẹ́ǹtì kaf ní gọ́ọ̀rù Hira ànábì máa ń ṣe ẹ́ǹtì kaf ìyàwó Khadija gbogbo tí ànábì máa lò àbà pìpìẹ̀ ànábì àkó olè ànábì gọ́ọ̀rù Hira kí ló lọ́ ṣe yàtàfàkàrù ìyàwó Aisha ó mú hadisi yẹn

ni jìbìrìlì gbé àwòrán màláìkà wá bá nọ́bí sallallahu alaihi wasallam ìgbà àkọ́kọ́ yẹn tó ẹ̀rú bà nọ́bí ìgbà ẹlẹ́ẹ̀kejì òun ni nígbà tí wọ́n ṣe al-Isra wal Mi'raj tí wọ́n ṣe ìrìnàjò lọ sọ́mọ̀ nígbà tó dé sọ́mọ̀ inda Sidratil Muntaha jìbìrìlì fi ara wọn ànọ́bí ànọ́bí sallallahu alaihi wasallam ń tún rí àwòrán ẹ̀ sallallahu alaihi wasallam tọ́lọ́ bá fẹ́ jìbìrìlì náà ìtìkáàfù ti bẹ̀rẹ̀ ní àti àsìkò yìí ànọ́bí sallallahu alaihi wasallam

àgbọ́yé ìrun jọmọ́ ní kíkí ẹ̀rí kó pọ̀ ní ọ̀dọ̀ wa lẹ̀ Yorùbá ń bí nígbà míì ìmọ́mù àwòkó òun kírun lẹ́yìn ráfìdì for that reason ìmọ́mù jami kò ní máa kírun mọ́ṣáláṣì ànọ́bì sì kírun lẹ́yìn àwọn ọmọlẹ́yìn sallallahu alaihi wasallam kódò sọ fún wa wípé mínà àlàmọ́ sí nùbúwà nínú àmì pé èèyàn jáde kírun lẹ́yìn ọmọlẹ́yìn gbogbo tí ọmọlẹ́yìn tó máa fi kírun lọmọlẹ́yìn láì ẹ̀yìn ọmọ ẹni tó jẹ́ sàábẹ̀ wọn tó ṣẹlẹ̀ sánàbí náà nígbà tí ó lè dín bí ẹ̀mẹ́ta ó ṣẹlẹ̀ òun àtàbúbákiri àbúbákiri lead ànábì tẹ̀lé lẹ́yìn abdulrahman bin awf náà lead ànábì sallallahu alaihi wasallam ó tẹ̀lé lẹ́yìn láti kírun so gbogbo àwọn nǹkan nǹkan ẹ jẹ́ ká gbìyànjú láti rí wípé à ń ṣọ́ wọn kọ́lọ̀ fi wá ṣe kò yẹ dáadáa so ìgbà tí ẹ̀ sì káàfù bẹ̀rẹ̀ nìyẹn ànábì sallallahu alaihi wasallam àárí pé bí tó ti ń ṣe òun náà ni gọ́ọ̀rù Hira nígbà tọ́lọ́ ti wá sọ àyà kalẹ̀ tọ́lọ́ ti ká ànábì lẹ́kọ̀ọ́ ibo ló ti ń padà ń ṣe ó ń ṣe nínú mọ́ṣáláṣí kana nabi sallallahu alaihi wasallam mu'takifa fil masjid fil asr al awakhir min ramadan ànábì a máa ṣe i'tikaf ó wà ní Bukhari àti adadu ayyamihi ọjọ́ mìíràn la ma fi ń ṣe i'tikaf láhádà lè àksáríhì ìlà annahu yukrahu ìtọ̀látuhu idha hasala ìdọ́ọ̀hátù làábdí lè ahlihi wà ṣe họ́lìhì ánìhù wọ́n ní kò sí ìgbà kan lábáwá sọ pé òun ni isd téèyàn lè fi ṣe i'tikaf kò sí ni ó pọ̀ ṣùgbọ́n wọ́n fún wa pé kí dojú gẹ́gẹ́ bí ẹni tó lòun wá ṣe ìtìká fún one days tọ́nà ń bára mọ́tò fò ó torí wípé wọ́n ní ìgbà tí a bá ṣe lè a máa ṣẹlẹ̀ ìdọ́ọ̀ẹ́tù ṣokókòlẹ̀ àkọ̀rí ìmá fi ẹ̀tọ́ àwọn ẹlòmí ìráre ẹni tó níbi iṣẹ́ tó ń lọ tó wá ló ń fẹ́ ṣe ń fìkà ọjọ́ tó pẹ́ kò wá lọ bí iṣẹ́ iṣẹ́ wá bọ́mọ lọ́wọ́ Ọlọ́run ló ń pèsè Ọlọ́run ló pèsè wàlá túlùkù bí àìdíkùnmí látàlúkà ọlọ́run ni ẹ má fi ọwọ́ ara yé fa ìparun fúnra yí o mẹ́ pé tó bá lọ bí iṣẹ́ dédé ó máa jẹ́ sábàbí kí wọ́n lé ẹbí iṣẹ́ o wá lọ dédé wọ́n wá lé ẹ o wá sọ pọ́lọ́run ni àà rárá o ni ẹ má blame mi ẹ má máa sọ pé ṣù blame ara yí ẹ blame ara yí kọ́lọ̀ bá kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa kó ṣàánú kọ̀ọ̀kan wa wọ́n ní kò sí ọjọ́ kan tí ó pọ̀ jù ta máa ta fẹ́ ni wípé ká gbìyànjú láti a fi ojúṣe wa ráre wa sallam nínú ọ̀rọ̀ tí ànábì sọ fún wa òun ni wípé ó ti tó fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká sọ káfà bilimari isman ayùdọ́ yá mayaun pé àwọn èèyàn tó jẹ́ pòun ló wà responsible fún àti mójútó wọn kó wá fi wọ́n ráre kó kọ̀ fi wọ́n lẹ̀ kọ́ ní kí ló dé kó lò lọ ṣe ẹ̀tìkáf àwọn ẹni wọ́n wá ń káàkiri islam kan ilé fún wa a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a jìnà sí kó má jẹ́ wípé ọjọ́ tí ó pẹ́ jù famana tọ́ọ̀lá atọ́láhù kẹsírọ́ fàínà yóò zàmù nínú tẹ́rùkù tọ́lábù ma'áṣ wọ́n ni torí pé ẹn tí ó bá ń ṣe lè àti jẹ́ àti mú apáti nígbà tó jẹ́ kó ṣe ìtìkáfù ìtìkáfù ìsìn ni ọjọ́ tó fi ń ṣe ó ti di ọjọ́ tí ó gùn tó sì pọ̀ eléyìí a máa bí bákan náà ni ṣùsùlù mọ̀ṣákọ̀ a máa bí wípé ìnira á ní rẹ̀ lára á sì tún ní àwọn ẹlòmíì lára bákan náà ni a máa nira torí oúnjẹ tó fẹ́ jẹ bákan náà ni wípé bí ìṣìdọ́rì tọ̀ámihi wa sárọ́bìhi iléyìí fil masjid ìmá gbé oúnjẹ wá mọ́ṣálásí tẹ́mẹ̀ pẹ̀lú ẹni ó ti dìbí ìpò ń mọ́ṣálásí ni àríbẹ̀kọ́ ni so ẹrù ẹnu mọ́ṣálásí oúnjẹ ẹnu mọ́ṣálásí a padà máa fi kó nira báwọn tó jẹ́ pé wọ́n wá ṣe ìjọsìn nínú mọ́ṣálásí so kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ló fi jẹ́ pé kò gbọ́dọ̀ gojú èyí tó fi ń dáa jùlọ òun náà لم يذكر أن النبي صلى الله عليه وسلم زاد في اعتكافه على عشرة أيام متتالية ààrínú ẹgbà wa kọ́ wá sọ pánà bí ṣe ìtìkáàfù kan ó gùn ju ọjọ́ mẹ́wàá lọ tó gbẹ́ tó ń ṣe kálúwà àkọ́kọ́ kò kọ́kọ́ sáyè fún Islam ẹ wá rí pé gbẹ́ tó ń ṣe náà ó lè ló fẹ́ ṣe kálúwà oṣù kan wọ́n lè fi yàn fún torí pé tó pọ̀ ju àlùjọ nínú máa yàn fáwọn èèyàn wọ́n á ní kò gbọ́dọ̀ jáde o

tó a bá sọ pé ìtìkáàfù wo ló kéré jù òun náà ní kéèyàn ṣe ìtìkáàfù ọjọ́ kan àbí kéèyàn ṣe alẹ́ ọjọ́ kan eléyìí ni tí ó gbajúmọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfà wípé ìtìkáàfù yẹn ó wá kéré jù a rí inú àwọn àfà kan sọ pé kódà èèyàn lè ṣe ìtìkáàfù ìṣẹ́jú márùn ṣùgbọ́n tá a bá sọ pé a fẹ́ ṣe ìtìkáàfù ìṣẹ́jú márùn ó túmọ̀ sí pé gbogbo àtẹ́yàn bá lọ ń kírun mọ́ṣáláṣí ó lè máa dà níyàn ìtìkáàfù a sì rírú ilé àrínú àkọọ́lẹ̀ nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà ṣe àṣejù inú ẹ̀sìn nìyẹn ohun tó jẹ́ sìn ká wá ti àṣejù bọ́ pé èmi ń tèmi gbogbo bá ti bá ti lọ mọ́ṣáláṣí báyìí màá máa ní àníyàn ìtìká rárá èyí tó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn afẹ́sìn òun náà ni ọjọ́ kan nínú hadith Umar radiyallahu anhu قال يا رسول الله nazartu نظرت a'takifa layla ó ní mo النبي صلى الله عليه وسلم wa sallam pé mo fẹ́ ṣe i'tikafu alẹ́ ọjọ́ kan ànábì ní yawma fil masjid al-haram qala awfi binadhirik ó ní ní ọjọ́ nínú mọ́ṣáláṣí haram abi gbìyànjú láti rí wípé ó pé àdéhùn tó ṣe o tòrò ti ṣe àdéhùn tọ́lọ̀ fi wá ṣe kò jẹ́ dáadáa nínú àfikún sáwọn nǹkan tá a ti sọ síwájú ìyẹn ti káf wọ́n ṣe ní òfin fún wa torí wípé kí ni ẹni tó ń ṣe ìtìkáf ó súnmọ́ kó ní ikhlas bákan náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ilé ayé lásìkò tó ń ṣe ìtìkáf ya pàtì gbogbo tó ń jọmọ́ adùn ara ilé ìtàǹfẹ́ tí gbọ́ tàǹfẹ́ ojú wò tàǹfàra ṣe ẹni tó wà ní ìtìkáf àti sáfù gbogbo nǹkan eléyìí wọ́n fẹ́ kí a lo gbogbo ìgbésí ayé wa ká fi ọba àlekíọ́lá ní àsìkò bá ń fi ṣe ìrọ̀rùn fẹ́lì kọ̀ọ̀kan wa wàrùkánù na ìsìkáf kí ni àwọn òpó ìsìkáf tàbá ń ṣe ìsìkáf kí ni àwọn òpó ẹ̀ nínú òpó ìsìkáf òun náà ni almu'takif ẹni tó ń ṣe ìsìkáf gangan a máa rí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó nílàkàyè kò bá jẹ́rú kò bá jẹ́ obìnrin tó ti níyàwó tó ti lọ́kọ tó ti yé wal káàkiri ibi tàbí fẹ́ ṣe ìtìkáf àti rẹ̀ tó láníyàn ìtìkáf kárí ibi tàbí fẹ́ ṣe ìtìkáf wàhúwà ní masjid mọ́ṣálásí mọ́ṣálásí tàbí fẹ́ ṣe ìtìkáf ní ọ̀dọ̀ àwọn àfà wọ́n sọ wípé kó jẹ́ mọ́ṣálásí eléyìí tí ìgbàláyé wà ń bẹ tàbá ń kí júmọ̀ ń bẹ torí pé tó ń ṣe ìtìkáf aláǹfààní láti kí júmọ̀ kò ní jẹ́ ń máa máa ṣe bọ́ta lọ pé àfẹ́lọ kí júmọ̀ ń kan kó jẹ́ mọ́ṣálásí kan ti ń kí tùkọ́mù fíhí sọ̀látùl jàmáà kó jẹ mọ́ṣáláṣí lọ ti ń kíjọ mọ́ kó má jẹ́ pé tó ń ṣe ìtìkáf àwa máa dárò kí lẹ́yìn náà kò sígbà láàyè pé kéèyàn ṣe ìtìkáf nílé kódà tó fi mọ́ obìnrin kóbìnrin wá wà nílé ẹ̀kọ́ ní òun dà níyàn ìtìkáf rárá kò lè ṣe nílé ó gbọ́dọ̀ àti rẹ̀ tó fẹ́ ṣe ẹ̀tìkáf àti rí ibi tó ti fẹ́ ṣe ẹ̀tìkáf àbí mọ́ṣálásí kàtúwà rí àníyàn so àníyàn ẹlòmí ilé wà mọ́ṣálásí ìsìn tó ní àníyàn ẹ̀tìkáf ẹlòmí àti wà mẹ́ kò ní ní àníyàn ẹ̀tìkáf ó wà láàrin wọn participate pé àwọn program tó ń ó láwọn àǹfààní kọ̀ọ̀kan tí mi tí mo fẹ́ ṣàǹfààní ń bẹ̀ mo fẹ́ lọ sún mọ́ṣáláṣí kí mi náà lè rí ìbádà ṣe kó dẹ̀ má ní àníyàn aircraft so àníyàn ni náà ìyẹn jẹ́nu tí a gbọ́dọ̀ gbọ́yé ká sáré lọ síbì kan níbi tá a dé yìí torí wípé ó wà ní àwọn àfà tó jẹ́ pé ohun tí wọ́n dúró lé lórí ni pé láyàjú zilẹ̀ ìtìkáf illa fi sàlásà tìlìmọ̀sáàjì kò lẹ́tọ̀ọ́ ká ṣe ìtìkáf àyàfi mọ́ṣáláṣí mẹ́ta torí pé ànábì sallallahu alaihi wasallam sọ nínú hadithi Hudhaifa Hudhaifa lọ́jọ́ kan ó wá rí mọ́ṣáláṣí kan nínú àwẹ̀ àwọn èèyàn wá kójọ síbẹ̀ ló bá béèrè wíkí náà ṣe ó bá náà ṣe ìtìkáf ó bá sáré lọ pé Abdullahi ibn Mas'ud kan ṣẹ́mi pò ní sọ́ọ́ṣìbù sírì nàbí ẹ̀ńtà nàbí máa ń fi àṣírí pamọ́ sí lọ́dọ̀ ó túmọ̀ sí kó súnmọ́ nàbí dáadáa sallallahu alaihi wasallam ó lóun ò rí rí ibi tí èèyàn ti ṣe èyí ti káf lẹ́yìn mọ́ṣáláṣí tó yàtọ̀ sí mẹ́ta yẹn lójú ayé ànábì sallallahu alaihi wasallam àwọn mọ́ṣáláṣí míì náà dẹ́wà ó nítorí pé mo gbọ́tà ànábì sallallahu alaihi wasallam sọ wípé láti káfá ìlà fìlmọ̀sáàjì di sàdáàsì kò sí ẹ̀ńtì káfò àyàfi náà mọ́ṣáláṣí mẹ́ta masjidu al-haram mọ́ṣálásí mọ́ká masjidu nabawi mọ́ṣálásí ànábì mọ́dínà wà masjidu al-aqsa mọ́ṣálásí aqsa ilé tó wà jerusalem ìyẹn lẹ fi máa rí tẹbá ń ka sírẹ́ẹ̀sì ẹ máa ráwọn afá tí wọ́n máa sọ wípé ẹ̀ tìkáàfù kan kò lẹ́tọ̀ ká ṣe àyàfi mọ́ṣálásí mẹ́ta ẹ̀ hadithi tí wọ́n dẹ̀ mú wáyé hadithi tó fẹsẹ̀ rí lẹ́ni amarẹ́lómi tí wọ́n bá fẹ́ tako ọ̀rọ̀ táwọn afá ìsọ̀wá ní ẹ hadithi tó mú wáyé ò fẹsẹ̀ rí ló dọ̀ yìí kí ló sọ tó fi kí ló ṣe tó fi dọ̀íf gbogbo tó bá jẹ́ kí hadithi dọ̀íf kò sí tó kọlu hadithi mẹ́ so kéèyàn kan sọ pàdìsì yẹn lẹ kò sọ̀rọ̀ mẹ́ ibi tọ́rọ̀ wá wà ó ní ọ̀rọ̀ sí àwọn àfáà kan sọ wípé ànábì ní sallallahu alaihi wasallam láti káfà ilá fi masajidi salasa kò sí ẹ̀tìkáf àyàfi ní àwọn mọ́sálásí mẹ́ta yẹn ni wípé afdọ́lù ẹ̀tìkáf ẹ̀tìkáf tó dájú tó lọ́lájú mọ́ṣáláṣí mẹ́ta yẹn ni ìtìkáàfù tó dájú tó lọ́lá jù mọ́ṣáláṣí mẹ́ta yẹn ni pé àfùdọ̀líyà ni wọ́n nítorí wípé aríbòmí sáàmọ́bì ti sọ lá tó dẹ̀ túmọ̀ sí wípé negation tó túmọ̀ sí kò túmọ̀ sí total negation nísìnyí ànábì sallallahu alaihi wasallam ó ní la salata liman lam yaqra fati fatihatil kitab ẹni tí ò bá ka fatiha lórí irun kò nírun kò nírun rárá ni ṣùgbọ́n aríbòmí tó sọ pé ládínà límọ̀ láàdàlá kò lẹ́sìn ẹn tí ò bá ní àdéhùn wà láìmánà límọ̀ láàmánà tàlá ẹn tí ò bá ní àmọ́nà tí ò láfọkàntàn kò ní mọ́ni so bá nọ́bí sallallahu alaihi wasallam ti wá sọ ilé yẹn ṣé ta bá ti rí àfà kọ́ntì àríjọ mọ̀ kó wá yapa àdéhùn àní àfà ẹ̀ kìí ṣe mùsùlùmí mọ́ tó ránàbí sí wípé alkamal ìlànàbí sọ kamalu al-iman kamalu dìdì kẹ́sìn pé kí mọ́nì pé lànàbì sọ so àwọn àfáà yẹn rí wípé ẹ̀tìkáàfù tó pé pérépéré òun náà ní téèyàn bá ṣe mọ́ṣáláṣí mẹ́ta ẹ̀ pé ṣùgbọ́n kò yapa wípé kí a ṣe níbòmí pé kò yapa ẹ̀ so ohun tí àwọn ọ̀rọ̀ méjèèjì yẹn ló wà nílẹ̀ tẹ́ bá rí èèyàn kan tó lòun se ṣe O òun bẹ̀ náà nǹkan náà ń jẹ́ kó rọrùn kó lọ ṣe ń níbi sọ ó sọ àní láti bá fa wàhálà àní láti rí gẹ́gẹ́ bí aláṣejù torí pé inú tí ó máa ń jẹ́ àdánwò fáwa mùsùlùmí tí ọ̀rọ̀ àwọn àfáà bá pín sí méjì àwọn àfáà gbogbo bára wọn jà lórí ẹ̀ wá ìtawà fẹ́ bá wá bára wa jà lórí ẹ̀ wà ní dálígà kọ̀lákọ̀hún ọlọ́run dá wa pé ìdírọ́ọ̀kì wa bá ṣe máa understand nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni tán bá sọ̀rọ̀ kan kalẹ̀ ń sìn kí lè ní àti máa fi process previous knowledge wa la máa base ọ̀rọ̀ tá a bá ṣe gbọ́ lé lórí òun la máa fi measure ẹ̀ la máa fi gbé result jáde òun la máa fi gbé result jáde tó ń gbà tó ti wá dì bẹ́ẹ̀ ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ àwọn àfà wa ní issue láàrin ìpéyà eléyìí bó ṣe yẹ kó rí ni so èèyàn gbọ́dọ̀ fi ṣíkímọ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lò so ẹni tóun náà bá wá gbà wípé a lè ṣe é sìkáàfù náà mọ́ṣáláṣí tó kù àyàfi mọ́ṣáláṣí mẹ́ta yẹn tó ti yé ohun tó bá wá ṣẹlẹ̀ ni wípé àwọn tó wá láwọn èèyàn tó ń ṣe tikap kò wá gbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe pé ẹ̀rí kan làwọn náà dúró lé lórí ẹ̀rí yẹn náà sì ni èèyàn dédé sọ wípé wọn ò sọ torí wọn ní àwọn nǹkan kan tó fi gbé lẹ́yìn tó lọ bá sọ pé wà wà so almẹ̀yẹ́nsì anilam alìjẹ́nsì aláhàdí èyí tó jẹ́ wípé tí wọ́n bá ti ń sọ ta bá ń sọ̀rọ̀ pa pé the boy ohun tó lè túmọ̀ sí wípé ọmọ tó jọrú ọmọ tá ń sọ yẹn àbí ọmọ gangan nínú lárúbáwá ohun tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tọ́lọ́ bá sọ pé wà á ń tún màá nígbà tẹ́ bá ń ṣe i'tikaf in the mosque in what in the mosque tó bá sọ pé in the mosque kẹmẹ̀ pópó gbogbo mọ́ṣálásí sínú tó bá tó sọ pé in the mosque náà ó lè jẹ́ pé mọ́ṣálásí ta ti mọ̀ yẹn láàrin fásitì pé àwọn mọ́ṣálásí ta ti mọ̀ yẹn o wà á ń tó bàá fi fún fi tílíkà lè masajid so ìtumọ̀ méjèèjì yẹn náà ni possibility wà kí nǹkan yẹn túmọ̀ sí ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣe kí ni kó ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn èèyàn nígbà tí a bá rí wọn kọ́lọ̀ fi wá ṣe kò dáadáa now so àwa tí a bá ń ṣe ká má rí torí pé ńgbà míì ṣe rí táwọn èèyàn bá ń ṣe nǹkan wọn ò fẹ́ kí èèyàn kọ́kọ́ takò nínú àdánwò táwa mùsùlùmí à ń fẹ́ gba criticism ó ń ṣe nǹkan kan nú ẹ̀sìn àwọn èèyàn wá bẹ́ẹ̀ pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ò fẹ́ change iná wà jáde náà àléhì àbà ánà a ti báwọn bàbá wa bọ́ ṣe ń ṣe nìyẹn báwọn àfà wa ṣe fi kọ́ wa nìyẹn bọ́ ṣe fi lélẹ̀ fún wa nìyẹn olóní àwọn alákánà àbáhùn láyé àkìlú lọ sí àwọn láyé àtàdù tó bá jẹ́ pọ̀ bàbá yẹn làákàyè wọn lọ síbẹ̀ ńkọ́ àbí tí wọ́n ti ẹ̀rẹ́ ni sọ fún wọn pé à ò mà yẹ kó rí báyìí àwọn bàbá yẹn náà tán bá ti rẹ́ni táwọn olóbó ni ó ṣeéṣe kán má ṣe bẹ́yìn oúnjẹ yìí jókòó tì nílé ẹ̀ àwọn gan lè má jókòó tì ẹni pé ṣòro ńlá táwa mùsùlùmí kojú nìyẹn oníkálukú àfẹ́ change ta bá ti wà ní ojú ọ̀nà kan báyìí a ti gbà pé perfect ni kò sì sójú ọ̀nà tó perfect tó yàtọ̀ sí Islam interpretation wá yẹn fún Islam àmọ́wà máa máa wò a ti rí pé Islam perfect ṣùgbọ́n interpretation ti ti wá lè má perfect oníkálukú ló máa ní interpretation tó ń fún Islam tiẹ̀ gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní interpretation tó fún Islam tiẹ̀ gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ló ní interpretation tó ń fún Islam tiẹ̀ gbogbo individual kọ̀ọ̀kan ló ní interpretation tó ń fún Islam ti tiẹ̀ so gbogbo nǹkan yẹn ló ní kálukú wa náà la gbọ́dọ̀ rí wípé àwọn òye sí kọ́lọ̀bà kò fi wá ṣe kò gbé dáadáa nínú àwọn ẹ̀kọ́ àti àwọn àkíyèsí ẹni tó bá ń ṣe ìtìkáf nínú àwọn ẹ̀kọ́ tí ọ gbọ́dọ̀ mójútó òun náà ni wípé ẹni tó bá kò kí ṣọ̀rọ̀ fún láti parí àwọn ọjọ́ yẹ ìtìkáf ọjọ́ mẹ́wàá nì kò kí ṣọ̀rọ̀ yàn tó bá ń ṣe ní o ó gbọ́dọ̀ parí ọjọ́ mẹ́wàá yẹ nígbà tó ti wá ṣọjọ́ yẹ ó wá ní kan àwíjàre kan tó fẹsẹ̀ múlẹ̀ tí ò jẹ́ kó lè complete ẹ̀ ó wá òkú òun ti jẹ gbèsè kò jẹ gbèsè o ohun tọ́lọ̀wọ̀n ṣe lọ́rọ̀ yàn àgbọ́dọ̀ ṣe lọ́rọ̀ yàn lera wa lórí ìyẹn jẹ́ nínú ẹ̀kọ́ tí agbọ́dọ̀ dìlò àyàfi tó bá jẹ́ ẹ̀sìkáàfù ọ̀rọ̀ yàn torí pé ẹ̀sìkáàfù máa ń pín sí méjì àárí tó jọ́rọ̀ yàn àṣírí tó jẹ́ tàtọ́wọ́ tó jẹ́ àṣegbọ́ rẹ irú ti rọ̀mọ̀dán yìí sí àṣegbọ́ rẹ ni èyí tó bá ń jọ́rọ̀ yàn òun náà ní téèyàn bá ti lábọ̀ rẹ̀ lọ́rùn ìwọ ọlọ́run tó bá fún mi mọ́tò máa ṣe ìtìkáàfù one thousand days irú ẹni yẹn ó ti dáràn ó ti bí ọ̀ràn lé lórí ó gbọ́dọ̀ ṣe ànábì sallallahu Allah falyuti'hu ẹnikẹ́ni tó bá jẹ́jẹ́ pé òun máa tẹ̀lé àṣẹ ọlọ́run lórí nǹkan kan òun máa ṣe ní kò ṣe o ẹ̀wà mata marido. المعتكف فله الخروج للعلاج في المستشفى ونحو tabari èèyàn kan tó ń ṣàìsàn ó sì ń ṣe itikaf lọ́wọ́ ìgbàláyé wà fún kó jáde kó ní itikaf kó lọ ṣe kíni kó lọ tírìtì ààrẹ torí pàlàfíà àlàfí ń ṣe ìjọsìn àlàfíà wà sí báyìí irú ẹni bẹ́ẹ̀ lè lọ láti lọ ṣe ìjọsìn kó lọ ṣe ìbá kó lọ ṣe àmójútó rẹ̀ kò bá jẹ́ pé itikaf tó jẹ́ ọ̀ranyàn ni tó bá padà dé á kọ́ntínú ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀ranyàn ní tiẹ̀ ẹni tó jẹ́jẹ́ fápẹrẹ ó ti mọ̀ pé ibi tóun bá dé yẹn náà ló máa kà á ọjọ́ tó bá kù nígbà tí ara bá yá irú ẹni yẹn kò wá ní jẹ́ pé ìsìkáàfù twenty days ló fẹ́ ṣe nígbò tí wá ṣe twelve ara ẹ̀ wá yá tó bá padà dé mélòó ló kù yẹn mẹ́jọ àwọn á ní sọ fún kó máa lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ nígbà tó ti tó ti já ọlọ́run ní kí a ṣe bẹ̀ nílé ìjẹnu tí a gbọ́dọ̀ gbọ́yé ẹni tó jẹ́ mọ̀ ṣẹ́kì ṣó lè jáde láti lọ bí àwọn bùkátà kọ̀ọ̀kan ẹni tó jẹ́ mutakif ó lè já ẹ̀tìkáàfù ẹ̀ mahal karoha bó tẹ̀ jẹ́ pé akórí rẹ̀ òun ta fẹ́fẹ́ tó ń ṣe ẹ̀tìkáàfù ní wípé àsìkò tó fi ń ṣe yẹn gbogbo tó lè di lọ́wọ́ nígbà tó bá bẹ̀rẹ̀ ẹ̀tìkáàfù kó ti gbìyànjú láti mú àwọn nǹkan yẹn kúrò ṣáájú kí ẹ̀tìkáàfù tó dé ó ti mú gbogbo nǹkan yẹn kúrò lọ tí nǹkan bá wá já wá ńgbà tó ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ irú ẹni yẹn tí ò dẹ̀ rọ́gbọ́n dá sí ó lè lọ tí dọ̀rú rí bá dé gẹ́gẹ́ bí bóyá wọ́n ní bùkátà sí ilé wọ́n wá képe láti ilé pé a ní ìdíyàn jẹ́ tí o gáàsì ti tán ah gáàsì ti tán ẹ̀yin ò lè ṣe sùúrù ni à wọ́n lè ṣe sùúrù oúnjẹ o wọ́n á jẹun o wọ́n á mu o kò sí sàwọn ni wọ́n lọ fíìlì gáàsì tẹ́lẹ̀ kò rọ̀ wọ́n lọ́rùn ìwọ náà ló ti fi bà wọ́n jẹ́ omu ní bàádà ọlọ́máṣẹ́ gbáǹjọ so o ní láti sáré lọlé kò lọ bá wọn ṣe pọ́mpì máa ṣe òṣìṣẹ́ mọ́ àkílà máa ṣe sí báyìí àrómíwẹ́ o à ẹ̀ṣàwẹ̀ pé mo ń ṣe ìbádà lọ́wọ́ ọjọ́ mẹ́fà péré ló kù ẹmọ bẹ́ a máa yí mọ̀ kọmáwẹ̀ fọjọ́ mẹ́fà tó kù kọmá rómí dáná irú ẹ tó ń ṣe ẹ̀sìkáf tírù nǹkan báyẹ̀ bá ti ṣẹlẹ̀ ó láǹfààní láti padà lọlé láti lọ bá wọn mójútó irú àwọn nǹkan báyìí ẹni tó wá ń ṣe ẹ̀sìkáf ṣé nígbà tó fẹ́ wọnú ẹ̀sìkáf wípé tí bá ṣe ìtìkáfù yìí o mo máa jáde níbẹ̀ o máa lọ bí iṣẹ́ o máa lọ bí aláìsàn o ilé ìjẹ́nu tí a máa ti ní agbọ́dọ̀ gbọ́yé nínú ọ̀dọ̀ àwọn àfà a rínú wọn tó sọ wípé ẹni tó bá ṣe ìtìkáfù lọ́wọ́ láyà òdù mọ̀rí ìdán tó bá gbọ́ pé yọ̀kan sick kò gbọ́dọ̀ bọ́ta ní ìtìkáfù kó lóun lọ kí o wà láyẹ́ ṣe hadu janazatan kò sì gbọ́dọ̀ lóun fẹ́ lọ fún janaza pé òkú kan kú òun wá fẹ́ lọ bá wọn dá sí láti sí wà ìlà ayẹ̀ṣẹ́rì àyàfi tó bá jẹ́ pé ńgbà tó fẹ́ ṣe ìtìkáf ó ti ní láníyàn pé ìtìkáf tí mo fẹ́ ṣe tí bá gbọ́ kó kúkú mo lọ tẹ̀lé wọn láti sí ìmáàmù Zamakhshari àwọn náà sọrú eléyìí wọ́n wá sọ wípé irú ìṣesí náà ìdá àtàkàfà rọ́jùl fáliyá ṣe hàdùjúmọ̀ wàlíyá ìdìmọ̀rí wálé yáhdọ́rù janaza lọ́dọ̀ ti fi wọn wọ́n lẹ́n tó bá ń ṣe ẹ̀ṣìkáf ó lè lọ sí júmọ́ àwọn tí ó bá sí júmọ́ mọ́ṣáláṣí tó ti ń ṣe ó lè lọ bí aláìsàn wo bákan náà tó bá rẹn tó kú òun náà lè lọ bá wọn sí o wálé yá ti ahlahu liyamurahum bil haja ó lè lọ bá ó lè jáde láti lọ bá wọn ará ilé ẹ̀ láti lè bá bí àwọn bùkátà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí tí wọ́n sọ láti ara ọ̀rọ̀ wípé ànábì wa sallallahu alaihi wasallam sọ wípé alimuslimuna ala shurutihim tó bá jẹ́ pé ní ó ti ní láníyàn pé yìí ti káàf tí mo ń ṣe tó bá ti ní bùkátà sí mi nílé àbáwọn ṣẹ́kọ́ wà tí mo gbọ́dọ̀ máa lọ ṣe láràárọ̀ àbí lálálẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò sí láìsí tí ó bá ń lọ nígbà tó bá ti ní ní àníyàn ṣáájú kó tó wọnú ẹ̀ṣì ọkùnrin ni obìnrin ni nǹkan ọmọkùnrin bá jáde láre àbí tóbìnrin náà wọ́n ní kharaja lẹ́kìsàn fi aqrabi makan irú ẹni bẹ́ẹ̀ ajáde kúrò ní mọ́ṣáláṣí láti lọ ṣe mọ́ra tí tọ́ílẹ̀tì bá wà àti facilities tó wà mọ́ṣáláṣí ibẹ̀ náà ni kò ti ṣe tí ò bá wá sí mọ́ṣáláṣí ibi tó bá súnmọ́ jùlọ tó súnmọ́ mọ́ṣáláṣí ni kò ti tèbèrè lọ ṣe kó lọ bí ya bùkátà yẹ wà mọ̀ tí ẹni tó wà ní etikaf kò sí láìfi tó bá fi pẹ̀fíìmù sára o wal aklu wa shurubu fil masjid yàjú fàyàjúzù lè hájà tó bá ní bùkátà láti jẹ inú mọ́ṣáláṣí kò sí láìsí mẹ́ tó bá ní bùkátà láti mú inú mọ́ṣáláṣí kò sí láìsí mẹ́ èyí tó dájú ta bá fẹ́ ṣe gbogbo nǹkan báyìí inú mọ́ṣáláṣí ká ní bí extension tó jẹ́ pé bẹ̀ láti wọ́n máa ṣe gbogbo àwọn nǹkan báyìí ṣó ti yé bọ̀ tí ò bá sí a lè lo mọ́ṣáláṣí ká sì rí pé àmójútó dáadáa eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ gbọ́yé bákan náà ni wípé a ti rí lẹ́ẹ̀kan wípé ẹ̀tìkáàfù tá fẹ́ ṣe sunna ni kò kìí ṣe ọ̀ranyàn a gbọ́dọ̀ lábà àwọn èèyàn ní ọrùn àwọn oríṣiríṣi nǹkan làwọn èèyàn fi ń ṣe lẹ́nu wọ́n máa ń la wọ́n máa ń la ẹ̀tìkáàfù bá àwọn èèyàn lọ́rùn wọ́n ti sọ́dọ̀ ọ̀ranyàn fún wọn wọ́n sọ́dọ̀ ọ̀ranyàn eléyìí a gbìyànjú láti rí ipa sáfù nígbà míì téèyàn bá belong sáwọn organization mi èèwọ̀ ni ò gbọ́dọ̀ má lọ sí ẹ̀tìkáàfù kò yẹ kó rí bẹ́ẹ̀ ohun tọ́nà òun ṣe lọ́rọ̀ yàn fún wa wá ìtafẹ́ kan nípa condition tí wọ́n bá yíyàtọ̀ sí tèmi yùrídù lọ́wọ́ bí kúmùlì yú sọ̀rọ̀ ni wà láì yùrídù bí kúmùlì rán sọ̀rọ̀ ìdẹ̀kùn lọ́nà fẹ́ fún yín kò fẹ́ nira wà má àlà rọ̀súlì ilà albalahul mubin kò tún ta fi ránà bí ju mo sọ ìpìrẹ̀ ọlọ́run láàfin ọlọ́pàá ò bá ṣe police iṣẹ́ kó káwọn èèyàn lẹ́kọ̀ọ́ kó ṣàlàyé fún wọn ni ta bá ti ń ṣọ́kọ̀kọ̀ àwọn èèyàn àwọn èèyàn ní ṣiṣẹ́ nítorí tọ́lọ́ ọmọ wọn ní wà sincere nígbà mo dé o wá ń bi mí ẹ tàjúdù mélòó ló ṣe ní àná mélòó ló ṣe ń jẹta kí ló pẹ̀ pẹ̀lú iye tàjúdù tí mo ṣe o ní láti wádìí yẹn ohun tó jà pé kó má ti tí má dẹ̀ fi ṣe nítorí tiẹ̀ mo lè má lọ gba ládá níwájú ọlọ́wọ́n ọba so ká fi ikhlas ká fi kọ́ àwọn èèyàn nínú ẹ̀kọ́ ni pé hali yusharo to solve ilẹ̀ etikaf ẹni tó fẹ́ ṣe etikaf ṣe má jẹ̀mú ni pé kó gbàwẹ̀ wọ́n ní yajuzu biduni ó tọ́ èèyàn lè ṣe etikaf láì gbàwẹ̀ èèyàn lè ṣe etikaf láì gbàwẹ̀ gẹ́gẹ́ bí hadith tó wáyé ibn abbas radiyallahu anhuma sọ wípé laysa ala al-mu'takif siyam illa an yaj'alahu ala nafsi kò kí ń ṣọ̀rọ̀ yàn fẹ́ tó bá ń gbàwẹ̀ ẹn tó fẹ́ ṣe é tìkáf láti gbàwẹ̀ o àyàfi téèyàn bá kọ̀ mọ́mọ̀ kan nípa fún rẹ̀ lókù ad-Daraqutni àti hakim ni wọ́n gba hadith wa wa li annaha ibadatun tasihu bil-layl fala yushtaratu laha sawm ka-salah wọ́n ní àti rí wípé ń tìkáf náà èèyàn lè ṣe lálẹ́ àbí alẹ́mọ́jú tó bá jẹ́ pàdé iṣẹ́ ẹ̀tìkáàfù lálẹ́ mọ́jú kí wá ló dé tàbá sọ pé àwẹ̀ jẹ́ májẹ̀mú tí ó ti yé láyá júzu ìlàbìsọ̀ aláwọ̀ àfàkọ́nà sọ pé àó gbọ́dọ̀ ṣe ẹ̀tìkáàfù àyàfi tó bá jẹ́ aláwẹ̀ ìyàwó Aisha rọ́dí aláàríà sọ pé asúnnàtù alàlùmọ̀ tẹ́kì aláyàúdà mọ̀rí bọ́ ìyàwó Aisha rọ́dí aláàríà ó ní ẹni tó jẹ́ súnnà fẹ́ tó bá ń ṣe ìtìkáàfù kó má jáde kó ń fẹ́ lọ bá wọn sìnkú wala yamusu mura'atan kò gbọ́dọ̀ fọwọ́ kan yàwó ẹ̀ wala yubashiruhun wala yubashirha kò gbọ́dọ̀ bá láṣepọ̀ wala yakhruju li hajatin kò gbọ́dọ̀ jáde kó fẹ́ lọ bí ya bùkátà illa lima la budda minhu àfi tó bá jẹ́ pé bùkátà yóò ti rí pé ah òun ò tó bí àfi kó òun jáde gẹ́gẹ́ bí ẹn tí gbẹ̀mú jọmọ́ kó wá ní ìyàwó aisha ní kò sí ìtìkáfà àyàfi kéèyàn gbàwẹ̀ wà láti káfà ìlà fi masjid jami kò sì sí ìtìkáfà àfi kó jẹ́ nu mọ́ṣáláṣí tó ti ń kí juma ìyẹn ni opinion ìyàwó ṣùgbọ́n kí ní Ibn Abbas sọ òun ní kò sí láìsí rẹ̀ tí ó ti yé wọ́n ní tí a bá wò ì tí ó súnmọ́ dodo jù òun náà ni alákọ̀ọ́kọ́ yẹn ìyẹn ló súnmọ́ ṣùgbọ́n ìkọ́nú àwọn àfáà tó jẹ́ àfáà dáadáa tọ́nà bá wa fọ̀rún fẹ́ wọn nínú àwọn àgbàfáà orílẹ̀ ayé ni ní ìlú Saudi wọ́n jẹ́ Abdullah bin Abdulrahman Al-Jibirin bàbá ìtukú láti nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn bí nǹkan tí mi bá ṣì bóyá àbíbí seven years ago ṣá kọ́nà bá wa fọ̀rún fẹ́ wọn ṣáà ti kú ó ti ṣe díẹ̀ àwọn sọ wípé tó bá lágbára láti gbàwẹ̀ láti làkó bí ìfàǹfà àwọn àfà kò sí láìfì mẹ́ tó bá jẹ́ pé tó bá ti fẹ́ ṣe ń fi káàkó kú gbàwẹ̀ kò sí láìfì mẹ́ so kọ́ náà fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa ṣùgbọ́n èyí tí wọ́n sọ lákọ̀ọ́kọ́ yẹn náà ló kọ́rẹ́ ti jù pé kò ń ṣe ọ̀ràn yàn tó rẹ tí ó gbàwẹ̀ fápẹrẹ ó lè wá sẹ́ńtìkà bóyá rúgbó tí ò lágbára ti gbàwẹ̀ mọ́ òun náà lè lọ sẹ́ńtìkà wọ́n ní ayéhùnmọ́ afdol wilayatuhu ala ahli baitihi amil i'tikaf fil masjid èwo ló lọ́lá jù ẹni ìfẹ́ lọ ṣe i'tikaf ẹ̀mí ẹwà ń bẹ̀ kó lọ fi sanwó registration ṣùgbọ́n ìyàwó ẹ̀ lóyún sínú ìyàwó ẹ̀ lóyún sínú ó ti kù díẹ̀ kò bí níyàwó tó lóyún sínú yìí kò ní pẹ́ on expect on expect very soon ìyàwó á ní àbúrà ẹ lè fi nílẹ̀ lé o lónìí àá ó mọ̀ ṣe bí gbogbo yí mọ́ni ẹbó ṣe mọ́ni gbogbo wà sí tó ti ń gbọ́ láti jọ yìí ó kọ̀ fi ń sanra ní gbogbo bí tí mọ́ni ẹ dé ní aláfẹ́ lọ ṣe ìtìkáf ṣe bá fẹ́ lọ bẹ́lọ́ ń bẹ̀ ni tí a bá dé ìtìkáf tá a bá bẹ́lọ́ wọn bá ọba tó mọ béwé ṣe ń jábọ́ lára ti tí ò nígi lára akọ̀bọ́lẹ̀ pọ́ lára ti ẹ náà ni a ẹni yóò gbẹ́ sí yẹ wà látúnukùbí àìdíkùnrin àtàlùkà ọlọ́ni ẹ má fọwọ́ ara yí para yírun ìyàwó ẹ lóyún sínú ó ti tó bí ó wá lò lọ ìtìkáfù ìtìkáfù rú èwo ìṣẹ́ kìí fi ìndáhà ṣe ìtìkáfù pẹ̀lú yí tó ṣe níyàwó lọ́dọ̀ ìyàwó ẹ̀ ṣe ìtìkáfù pẹ̀lú ẹ̀ ṣe lùzúùmù ẹ̀ má bẹ pẹ̀lú ẹ̀ gbogbogbà tó bá ti ní bùkátà má bẹ pẹ̀lú ẹ̀ àbí nígbà míì new site àwọn ọ̀daràn tó bá sì mọ̀ pọ́kùnrin wà lé ẹ̀rù a máa bà wọ́n láti ṣe àwọn kọ́kọ́ wọ́n ti wá rí pàfà ti lọ ìsì káàf wọ́n wù pẹ́lẹ̀ ha nìkan ló kúkú lé àtàwọn ọmọ wọ́n bá lọ àrá sí wọn ìwọ náà dẹ̀ mọ́ bá dúgbò yí ṣe rí so irú ẹni yẹn tó bá gbàgbọ́ yí ẹ̀sìn ni kó jókòó ti àwọn ará ilé ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì tó tún lè wọlé sí abẹ́ nígbà míì wà ṣe rí a máa ń fi àìlágbòyé ẹ̀sìn a máa fi ń balẹ̀ ayé ẹ̀wà àti ọ̀run wa jẹ́ èèyàn ní bísínẹ̀sì kan ó ń sin dábà àwọn nǹkan ẹlẹ́mì ó ń sin nǹkan ẹlẹ́mì fàpẹẹrẹ bóyá ó ń sin adìyẹ tí èèyàn bá ń sin catfish ẹja tẹ bá fi wọ́n lẹ̀ ọjọ́ méjì tí wọ́n jẹun wọ́n máa jẹra wọn ṣùgbọ́n wàhálà yẹn lè máa pọ̀ tẹ bá kẹja 500 síbì kan tẹ bá máa fi dé wọ́n lè ti ṣe bí mẹ́ta márùn mẹ́fà léṣe nù ara wọn ṣùgbọ́n wá fàdí yẹ́lẹ̀ ẹlẹ́lọ́ ìtìkàf pàápàá jùlọ adìyà greek nígbò bá máa di àárọ̀ ọjọ́ kejì báyìí ibi tẹ bá ń gbà wọlé láti fún wọn lóúnjẹ wọ́n ti ṣùrù bóra wọn síbẹ̀ tẹ bá ládìyẹ five hundred ọjọ́ tẹ bá máa kọ́ wọ bẹ́ẹ̀ lè kókù two hundred irú ẹni yẹn wá sọ pé ọwọ́ náà wà náà fẹ́ lọ ṣe ah ò lágbọ̀ yí wà látú sírí ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ lọ́nà apà ọlọ́run ọbọ̀ ṣe kí ni inna Allaha la wà látú bá ẹ gbọ́dọ̀ náà lọ apà innal mubadhirin kánú ikhwana shayatin wa kana shaytanu li rabbihi kafura ọlọ́lọ́mọ yé èṣù ní àwọn tó bá máa náà lọ apà èṣù sì ní aláìmoore ló jẹ́ sọ́lọ́wọ́n ọba ọlọ́run fún ẹ lówó fi dá bísínẹ́sì ilẹ̀ bísínẹ́sì ipò tó dé ó sì wà ní early stage kò ń ṣe tó lè sílẹ̀ ẹ̀rí pẹ́lú mi ní owó àti lọ hajj ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ láti lọ kò tó bẹ̀ láti lọ torí kíni torí bísínẹ́sì ẹ̀ nígbà kò ní jẹ́ pé ah bísínẹ́sì tó ń torí ẹ̀ ṣe kíní kan ẹ̀ rárá tí a bá wo ìgbésí ayé ẹni àti condition ẹ̀ àwọn àfáàlẹ́ advice ẹ̀ pé má ì sí lọ́nsìn tó bá lọ́nsìn kódà tí kú bá dé wà ní excuse lọ́dọ̀ lọ́hùn àti nítorí àìlágbọ́yé ẹ̀sìn àbọ̀ ẹ̀kọ́ kí èèyàn kan fi máa ba nǹkan jẹ́nú ẹ̀sìn kò wá wò pé wọ́n apply àgbọ́yé ni onítàwákùlù tàwákùlù kọ́ yẹn àtàwákùlù láyò náà fi al-akhdha bil asbab ìgbára lọ́lọ́run kò tako wípé káńkámú sábàbí dání ara yóò ya kológun ó ní mo ti ka fátíà ìbí fátíà làwọn sàábà ká ń gbà fi ṣe èjò sáyọ̀ kan jẹ wọ́n ka fátíà torí pé ohun tí wọ́n ní agbára tó ní kápá sí ìgbà yẹn nìyẹn tó bá ní kàpásí nǹkan omi tó yàtọ̀ sí fásí àwọn àtúlò ejò ṣọ́mọjẹ akafasia first aid kí ni nẹ́sìn káàkiri máa gbé lọ sọ́spítù torí ká lè jàre ìbá ti kafasia sí ẹgbẹ́ ilẹ̀ ọlọ́ọ̀má wo ọmọ bá ṣojú bá kan àti kafasia ẹ̀yin ò nígbàgbọ́ ni ẹ̀ ní mọ́ni ni àti kafasia ọmọ bá dákẹ́ nínú ìdájọ́ islam tó bá jẹ́lu islam ni ẹni tó ṣe irú ẹ̀ náà ó jẹ̀bi ikú apààyàn ni àìmọye mọ́ta máa ń dánwò nàìjíríà kéèyàn bá wà ní àwọn french speaking country wọn bí yọ̀dá láwọn ìlú yẹn èyàn gbọ́dọ̀ kú mọ́ ẹ lọ́wọ́ lé ẹ̀rọjọ́ kílẹ̀ wò tẹ́ẹ̀gbẹ́dọ̀ síìtù kó tó kú bẹ́yàn ọba tún wá kú láwọn olú yẹ ẹ̀ tó bẹ̀kẹ́ lọ sí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbé lọ sí tù àmójútó ìjọba ni bó ti ẹ̀jẹ̀ pọ́n máa ń kọjá àlà náà lórí ẹ̀ torí pé bí process yẹn gbà mí wọ́n á tún ná òkú lára ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ló ní jánìbù tiẹ̀ gbogbo ẹ̀ ló ní ibi tó fì sí ibi tó dá sí ibi tó sì kù sí so a gbọ́dọ̀ gbìyànjú nípa wípé tá a bá fẹ́ ṣe ẹ́ ìsìkáàpù a máa wo condition ara wa nígbà tó jẹ́ pé ń fi káàkù gan iṣẹ́ ọ̀nà ọ̀yọ̀ iṣẹ́ tó tún jọ́rọ̀ ọ̀yọ̀ gan yọmọ́ a ní àkò ní mọ́nì ni kò ní mọ́nì rárá kò túmọ̀ sí pé èèyàn ní mọ́nì ó ṣe é ṣe kó jẹ́wọ́ gan ló mọ́ fíkẹ́ tó ló fi jẹ́ pé fíkẹ́ nǹkan ohun tó ṣe pàtàkì ni kọ́lọ̀ ọba kó fi wá ṣe kò gẹ́ dáadáa ẹni yẹn ẹni tó bá wà nǹkan ní iṣọ́ bẹ́ẹ̀ á dúró ti àwọn ará ilé ẹni o tó rà náà bí ní káfà bìlmọ́rì ìsman ayùdọ́ yìí maya yakut ànábì ló ti tó lẹ́ṣẹ̀ ńlá kéèyàn kan wá fi kó rá láre àwọn tó jẹ́ pò ló ń fún wọn ní jíjẹ mímu àwọn tó jẹ́ pé wọ́n ló ń bọ́ ìwọ ló ń bọ́ wọn gbogbo ọ̀nà tó wá ń gbà bọ́ wọn kò ṣe wúṣuwúṣu ó ṣe yámayámá ibi wá bẹ̀rẹ̀ sí pa wọ́n ìyà ń jẹ wọ́n àwọn ọmọ ẹwà di ẹni tó di nǹkan kí nǹkan sí àdúgbò kọlọ̀ọ̀bà kó bá ṣe fi wá ṣe kò gẹ́ dáadáa o àwọn mọ́ṣáláṣí àti sọ̀yẹ́ síwájú mọ́ṣáláṣí tí àti bàṣẹ́ ti káàkù a sọ fún wa pé ànábì sallallahu alaihi wasallam sọ pé mọ́ṣáláṣí tá a ti máa ṣí náà ní mẹ́ta yẹn ìyẹn dẹ̀ ní àwọn àfáà kan dìbò ṣùgbọ́n mo ní láti ṣàlàyé fún wa nípa wípé àwọn àfáà tẹnu wọn ká ọ̀rọ̀ wọn tún nígbà láyé wa tí ó ti yé adẹ̀bí sọ yẹn kí gbogbo wa náà ká má ṣàṣejù ìwọ tó gbà pé a lè ṣe ju ọ̀nà mẹ́ta yẹn lọ má ṣàṣejù ìwọ tó gbà pé a lè ṣe níbòmí má ṣàṣejù tí ó ti yé ìyẹn la lè fi kóòpù láàrin ara wa a lè rí èèyàn kan nu mọ́ṣáláṣí kó ní èrè ò kìí ṣe àwa gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí antagonist pé àfáà ẹ̀ lóun ṣe ti ká òun náà wá gbọ́dọ̀ ráwọn tó ń ṣe pé pé oní bídíà ni wọ́n torí tó bá rí wọn pé oní bídíà ni a àwo bí ìmọ̀ ènìyàn ṣe tó torí àwọn àfáà tí wọ́n ní kéèyàn ṣe àwọn àfáà tí èèyàn gbọ́dọ̀ pè lóní bídíà ni àbí tó bá jẹ́ pé oní bídíà lòun náà kéèyàn wíbùnú bá sì ń sìn kó lóní bídíà ni kéèyàn wo sheikh òfèmí nǹkan ní bídíà ni àtàwọn afá ńláńláńláńláńlá tó ṣe pé ta bá sọ páwọn olùwò làfá ìsìláàmù ní century tower àwọn náà la máa tọ́ka sí kéèyàn sọ pé bídíà ni ẹ̀yìn ti ká fún mọ́ṣáláṣí mi so ṣùgbọ́n ọ̀rọ̀ fẹsẹ̀ rinlẹ̀ náà wípé ibẹ̀ yẹn náà ló yẹ kí a ti ṣe gbogbo anáàdẹ̀ la gbọ́dọ̀ mọ̀ wípé ibẹ̀ náà ló dáa jù kódà bàbá ń ṣe ní ibòmí Ànábì sallallahu alaihi wasallam ní salatu fi masjidi hadha afdalu min alifi salati fi ma siwa ilà ní masjidil haram ó ní tẹ́yàn bá kírun ní mọ́ṣáláṣí èmi ànábì tẹ́ rí ó ní agbálada ó lọ́lá ju ní ọ̀nà one thousand tí kéèyàn ṣe ìrun kó kírun ní mọ́ṣáláṣí èmi àyàfi masjidil haram wa salatu fil masjidil haram afdalu min mi'ati salati fi hada ó ní ọlá tó wà láàrin mọ́ṣáláṣí tèmi sí masjidil haram ó ní kò dín ní hundred thousand béèyàn bá ti sùzúrì kan ní mọ́kà agbàládà bí ipò kí zúrì one hundred thousand ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ ọba kí zúrì ẹyọ kan ní mọ́ṣáláṣí mọ̀dínà tànàbí sallallahu alaihi wasallam agbàládà bí ipò kí one thousand zúrì bẹ́ẹ̀ ọba wá kí ní mọ́ṣáláṣí Aqsa agbàládà bí ipò kí five hundred ẹ̀wọ̀n àwọn orin bó ṣe tó so èèyàn náà gbọ́dọ̀ máa bẹ̀lẹ̀ tí a máa jẹ̀rọ ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí a tún fẹ́ wò alimọ̀tẹ́kì bóò ni ṣó lè máa ó lè jókòó táwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ mahazuwan pàápàá jùlọ táwọn èèyàn bá wá kí ọ̀rẹ́ kan ló pé ó ní àmúwà ní ìtìká fíbólẹ́ tí ń ṣe ibi báyìí báyìí ni ọ̀rẹ́ ìbádé lọ bá jókòó lọ bá kí ẹjọ́ mọ́lẹ̀ lọ́rùn wọ́n ní kò sí láìsí o tí èèyàn bá wá sí wa tajọ́ máàhù sáàtà ó sì fi àsìkò tí ò dínbí wákàtí kó fi bá nọ́bí sọ̀rọ̀ tó mọ̀kọ́ ọ̀là tàǹkọ́lìbù fàkọ́mọ̀ nàbí sọ̀rọ̀ àṣẹ́lá mahalaihi wasallama ma'ahuma ma'aha yuqallibuha wọ́n ní ìyá ìdìde ànọ́bí sí salamọ̀ sí ìyá ìsìn lọ so ilé ìjẹ́nu tí ó ṣẹlẹ̀ nípa pé ànọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ ìyàwó so káwọn ìjọba wá kí wa kò sí láìsí ṣùgbọ́n gbogbo ẹ̀ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ká má fi gba àsìkò lélẹ̀ tí ó pọ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pàwọn ọ̀rọ̀ tá ń sọ ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tọ́lọ́hùn à ń fi ọ̀rọ̀ ẹ̀sìn a fi yẹra wa kò sí láìsí níbi èlé ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí ó gba a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí gẹ́gẹ́ bí kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀yìn àbí káwá kì mọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn politicians ó tó gẹ́ọ̀ kò tó gẹ́ọ̀ kó jẹ́ pọ̀ wàhálà yẹn la mọ́ wá fa mọ́ṣáláṣí àbí kéèyàn kọ́kọ́ rọ̀ ṣẹ sí wá ó lọ́rọ̀ bọ́ọ̀lù lòún fẹ́ máa wá sọ lásìkò itikaf gbogbo ilé agbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a jìnà sí kọ́lọ̀ ọba kó wá ṣẹ́rìn kó fi wá ṣe kó ń jẹ́ dáadáa kọ́lọ̀ ọba sì làwà mẹ́ bákan náà ni wípé alimobutilat àwọn nǹkan tí máa ń ba itikaf jẹ olórí àlìjìmá béèyàn bá ti ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ itikaf ti bàjẹ́ ó sáré lọ sálámọ̀ tí wọ́n lé ní níbi tó ti wá lọ sálámọ̀ wọn ọ̀bá tètè yọndẹ̀ ní nǹkan bá ti ṣẹlẹ̀ irú ìtìkáfù yẹn ti gé ibi tó dé yẹn nìyẹn tó bá padà sí mọ́ṣáláṣí ó ṣe ẹ̀bẹ̀rẹ̀ lè tó ń bá lọ fẹ́lẹ̀ ó ti ṣe kí ni ó ti cut ó ti break bó ṣe jẹ́ pé kárí bó ṣe lọ ló lọ pà ló padà kò tí break ṣùgbọ́n tí ń gbò ti ní ó ti bí ya bùkátà lé pẹ̀lẹ́lẹ́tọ́ ẹ̀ ó ti break nìyẹn ọlọ́ni wà látúbáṣe rò hún náà wà ń tún màá fi fún ìlú masáàjì ẹ gbọdọ súnmọ́ àwọn ìyàwó yín nígbà bá ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ mọ́ṣáláṣí ẹnikẹ́ni tí ó bá ṣe eléyìí pẹ̀lú ìyàwó ẹ ó gbọdọ wẹ̀ gúúsùlù ẹ̀tìkáàfù yẹn ti ṣe kíni ó ti bàjẹ́ níbi tó dé yẹn ó dẹ̀ rọrùn ó wà pàmí síbù fún láti bẹ̀rẹ̀ ṣòkọ́nà fi wá ṣe kò yẹ dáadáa nínú àwọn nǹkan tí a kí ọkọ̀ máa jáde lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́wàá kàn jáde káàkiri tí ó ṣe pé bùkátà wà bóyẹ tí agbésípò ìcháàjì pò ń lọ àmàrò oúnjẹ lámaṣe gbá lámaṣàwó wọ́n ti gbọ́dọ̀ tráì láti rà kalẹ̀ èyí tí wọ́n wá sí rà kalẹ̀ yẹ ni wọ́n wá sí jáde lọ rà irú eléyìí náà kò sí láìfi ń bẹ̀ torí tó wọ́n bá jáde ibi apá gbogbo àwọn tó kú mọ́ṣáláṣí náà bákan náà kẹsìrọ̀ tó tàhádùs ma'an nas bákan náà ọ̀rọ̀ tó bá ti pọ̀ jù nígbàtà bá ti ń ṣe a ma bá ìtì káàfù jẹun àbí kéèyàn ma òmòrò dúnìyà àwọn ọ̀rọ̀ ilé ayé kó wá pọ̀ rẹpẹtẹ wàlìkílà wàlìkọ́ọ̀lì àbí à ó sọ pé lágbájá náà tún sọ pé lágbájá náà tún sọ pé wà òkúta ló sọ pé kò ń ṣe sọ pé kan sọ pé kan sọ pé kó tún sọ pé kan sọ pé láàrin sọ pé kò ń ṣe yẹn ni so eléyìí kan ó wà nù tó máa kọ́lọ̀mbà kó fi wá ṣe kò dáadáa bákan náà ẹ̀rí tó ti pọ̀ jù tí ọkọ̀ wá dé ìsìkáàfù tí wá máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀ kó jẹ́ kó kàn pa àwọn èèyàn lẹ́rìn ní ìsìkáàfù ni tó bá ti kúrò lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn ti mí ìsì ẹ̀ wọ́n ti máa wò pé ah ọgbẹ̀ni ìjì ẹ̀sùn ti padà wá kó wá pa wá lẹ́rìn ká máa fi yẹ past time ẹniyà ah, ó jókòó lé ẹ̀ ó lóore fún ọ láyájú sùn ìdọ́ àti àmàlì alhukumu béèyàn bá jẹ́ oníṣẹ́ ìjọba àbó ìṣiṣẹ́ mbì kan kò tọ́ fún nítorí ìtìkáàfò kò fi iṣẹ́ ìrá rẹ̀ iṣẹ́ tó ń gbowó fún iṣẹ́ tó ń gbowó fún wá sá lọ́fíìsì wàhálà àwọn pípù ipọ̀ járe mi lè wá kú járe kémi náà lọ fàsìkò tèmi náà sí náà àtijọ́ ìlà tí ń sìn wọn à ó dédé sìn wọn tí ó sìn wọn lọ́fẹ̀ẹ́ ni ó ń gbowó ni tó bá fẹ́ ṣe ìtìkáàfò ó gbọ́dọ̀ gbà yọ̀ǹda bí iṣẹ́ tó bá fún ẹ̀yọ̀ǹda kò ṣe ìtìkáàfò fún ẹnìyẹn torí iṣẹ́ tí òun gbowó ń bẹ̀ yẹn òun mọ́ tó ń bí yàgbèsè ayé ẹni ó fẹ́ ṣe tìka fún wọn níye kan lẹ máa san owó ló san ibo ló ti rí ibi iṣẹ́ yẹn ni ibi iṣẹ́ yẹn ló ti rí so gbọ́dọ̀ fáwọn náà lẹ́tọ̀ọ́ wọn ẹ̀tọ́ wọn ni pé wàá seek permission properly bẹ́ẹ̀ ni wàá seek ẹ̀ properly o lè fi leave ẹ kò fi sásìkò yẹn àbí kí wàá tọ̀gá ti jọ lọ́rọ̀ ọ̀gá ẹ má bínú ẹjọ́ àsìkò báyìí báyìí ẹ máa yọ̀ǹde ẹ̀ fún mi tó bá wá di pé aṣọ ọdún tán màá wá fi ṣe overtime àwọn ọjọ́ saturday sunday tí ò yẹ kí n iṣẹ́ yẹn màá máa wá a máa wá ka saturday sunday márùn a fi jẹ ten days ní àdínkù ẹ̀ ọ̀gá náà fi pé wọ́n ka sí àwọn kún ṣùgbọ́n ọ̀tọ́ ti jẹ́ local government tí wọ́n pé wọ́n máa wẹ̀yàn kan tá máa bá mi sign ah èèyàn ti dáràn wájú ọlọ́wọ́ ọba kọ́lọ́ máṣẹ́ fi wá ṣe kò ń jẹ́ dáadáa tó rámọ́ náà ni ohun tó sì máa ń bà lù jẹ́ nìyẹn tẹ bá dé local government tàbí ọ̀dọ̀ ìjọba tẹ́fẹ́ gba dọ́kúmẹ́ǹtì kan wọ́n dá yín láàmú wọ́n fi ń ṣe wàhálà kí ló fà torí ìjàmbá ẹni tó yẹ kó ti wà ní ọ́fíìsì kó máa sáìn àwọn dọ́kúmẹ́ǹtì yẹn látàárọ̀ ó lè má dọ̀ ọ́fíìsì on the twelve thirty bẹ́ẹ̀ ni ó ti lọ bí iṣẹ́ iṣẹ́ tó dálẹ̀ ó lè má dọ̀ ọ́fíìsì on the twelve thirty ẹ̀yìn ti ti tò kalẹ̀ pépà ti pọ̀ lẹ̀ bó ṣe wá dé twelve thirty yẹn náà two thirty ló tún fẹ́ kó lọ́fíìsì instead of six o'clock àwa di wípé ẹ ti mọ̀ pé kò possible inú ẹ̀yìn two hundred gbogbo èyí tó lè ṣe ojú two hundred lọ ojú twenty lọ àwọn ìyá máa wo pé àwọn wo ni wọ́n sún bọ́bẹ̀ dáadáa ta lè bribe so ẹni tó bá wá lè bribe ń sìn ló máa rí dọ́kúmẹ̀ntì kí ẹ̀ sáyìn lọ yẹn tó bá dẹ̀ sí di two thirty ó tún lọ nìyẹn ó dẹ̀ lo mọ́tò bẹ̀bẹ̀ irú ẹni yẹn innama yaquluna fi butunihim nara wa sayaslawna sa'ira iná nírú ẹni yẹn jẹ síkún ẹ̀ tó bá wá di lọ́rùn ó ń bọ̀ wá wọná jahannama kọ́lọ̀ bá kó má ṣe náà nìkan kan wá mẹ́ tẹkọrọrùn kòrójì mọ̀tẹ́fì ká máa jáde lọ ká máa jáde bọ̀ lẹ́n tó ń ṣe itikaf àfẹ́rú ẹ̀ fún ọ torí ń pa fẹ́ fi àsìkò yá bẹ́bí ṣe bá dànù gbogbo tó fẹ́ bí jáde gbò tí lọ́gbọ́ fẹ́ ṣe itikaf wàá gbìyànjú láti rí wípé ó ti mójútó ṣáájú kí itikaf tó dé nínú àwọn nǹkan tí a fẹ́ wò òun náà ni wípé wọ́n ní ibi tàbí fẹ́ ṣe ìtìkáf kó jẹ mọ́ṣáláṣí tí wọ́n ti ń kí jùmọ́ tó sì ti ń kí jọmọ́ ṣe rí gbogbo àwọn ilé pátápátá ó pọ̀ ní àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ tí ò ń ṣe pé bóyá strong tó bẹ́ẹ̀ ṣùgbọ́n torí wípé àwọn ìwòye tí kọ̀ọ̀kan ló gbé lẹ́yìn látara pé a ti sọ fún apá àtàǹṣe ìtìkáf wọn ò fẹ́ ká máa jáde lọ jáde bọ̀ ibi tó ti wá ń ṣe ètìkà fún ọ̀n kíjọ ọmọ ọmọ tó bá di àsìkò òun tó pèrò wà bọ́ ta mẹ́ wà lọ́bẹ̀ wáì tó kú lọ ṣe ń bi lọ sí ń kíjọ ọmọ yẹn lẹ́ẹ̀kan ó júmọ́ ìgbà mí júmọ́ méjì gan ló máa wà ń so ìgbà mí ó lè jẹ méjì ó wá fẹ́ lọ kí júmọ̀ wà tún jáde kó mọ́ṣáláṣí so yẹ́yẹ́nu tó gbé àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tó wá lórí wípé gẹ́gẹ́ bí hadith ìyàwó Aisha nínú àwọn nǹkan tó gbé lẹ́yìn òun náà ní ọ̀rọ̀ àwọn àfáà yẹn pé tá bá wò ẹni tó bá ṣe níbi tí ó ń ṣe àyè yìí ó nínú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ fún wa àwa bá ń ṣe ìtìkáf òun náà ni takhsis azáwìyà lil mu'takifin tí a bá wà mọ́ṣáláṣí tá ń ṣe ìtìkáf ó máa ń da tá bá ní àwọn àyè kan tá pìpì àfáwọn tó ń ṣe ìtìkáf tó bá fẹ́ jẹun ibi tí wọ́n ti jẹun tí wọ́n bá fẹ́ sùn ibi tí wọ́n sùn sí a ti mọ̀ pé gbogbo bí ń ṣe àfi kírun ẹni tó fẹ́ ṣe tìláwà máa wá síbẹ̀ oníkálukú lè ti ní tẹ́ǹtì tí ẹ̀ gbádọ́ bí ṣe máa ń ṣe ní àtàwọn tó bá fẹ́ ṣe ẹ̀kì káf wọ́n ti ní tẹ́ǹtì oníkálukú àti ní tí ẹ̀ tó jẹ́ pé bẹ̀ la lọ tó bá ti ṣe nǹkan tán ìwẹ̀ náà ni a máa darí sí ilé ìjẹ́nú àwọn nǹkan tí a lè gbìyànjú láti tají ká ṣe ẹ̀kì káf ní oṣù tó yàtọ̀ sí Ramadan àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní ohun tó tọ́ ni torí pé ànábì wa Muhammad sallallahu ó ṣe ẹ̀kì káf nínú oṣù tó yàtọ̀ sí Ramadan òun náà ni oṣù shawwal wọ́n ní ní ọdún kan ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ṣe ẹ̀ǹtìkà nígbà tá ànábì fẹ́ ṣe ẹ̀ǹtìkà sallallahu alaihi wasallam bó ṣe wá ta tẹ́ǹtì sí mọ́ṣáláṣí oríṣiríṣi èèyàn náà kọ̀ dé ní oníkálukú kan ta tẹ́ǹtì tó náà yẹn ọ máa ń jẹ̀rọ tó bá ti rá ànábì tó jókòó sí ti ẹni nígbà tó wá rí pé ànábì wà ní ẹ̀yìn demarcation ni mọ́ṣáláṣí ni wọ́n ti demarcate ibi tó lìdì sí yàrá ànábì sallallahu alaihi wasallam ibi demarcation yẹn bí ká ti ta tẹ́ǹtì sí gbogbo bí báyìí sí ẹnu ọ̀nà ẹnu ọ̀nà wá jẹ́ yàrá tí ànábì wà sallallahu alaihi wasallam ó wá bọ́ sí rubí àwọn èèyàn wá ń rí orí ẹ̀ lókè wọ́n nígbòdì ọjọ́ kejì ìrọ̀bá kọ̀ à àwa ṣiṣẹ́ ládá kan mọ́ṣáláṣí lánàá àṣiṣẹ́ ládá bọ́n kan ṣe gbọ́bá oníkálukú náà kan pera wọn ni pé à iṣẹ́ oríire kan tún ti dé mọ́ṣáláṣí wọ́n bá lọ́njọ́ kejì wọ́n lọ́njọ́ kẹta nígbòdọjọ́ kẹrin wọ́n bá dúró àdọ́bí ajáde àdọ́bí ajáde àdọ́bí ajáde kò bá jáde wọ́n wà mẹ́ títí bí àsìkò sáàrì ta ló lè ṣe sùúrù rú ẹ̀ lẹ́nu afẹ́gbà nǹkan lọ́wọ́ mọ́mù ìmọ́mù wá jáde ká wá ṣe sùúrù ẹ̀nà àkíní bàbá mọ́mù wá káàkiri gan gbogbo àwọn nǹkan yóò dá ọ ọ̀gọ̀rọ̀ wa tó bá lọ jẹ́ tó bá jásìkò ànábì lọ lọ́wọ́ ní ká wáyé ni ah kọ́lọ̀ ń ṣàánú ni o ẹ̀ńtà gbà bàbá ànábì ló wá máa kéré o ọpẹ́ ni fọ́nà pé kò ṣe mí ń sàbẹ̀ o ẹ̀yin náà dúpẹ́ torí ta bá lọ jẹ́ lásìkò yẹn lọ́gbé wa dìde ah a lè má gbà fáànà bí o àwa ta lágídì tó bá sọ̀rọ̀ kan sí tó bá lánàá bí sọ afẹ́ yìírí ni ẹgbà wo ló sọ kí ló yẹ tó sọ ṣé gbogbo wa bá ni àwa máa tú ẹ̀ ẹ̀bí ìyàwó ànábì nìkan lọ́lọ́run fi bá wí yàá ibi táwọn máa ń lọ nìyẹn ṣùgbọ́n àwọn tó bá ti rí ànábì tó ń ṣe nǹkan báyìí kọ́nà kẹ́ ó máa ń ànábì débi pé tó bá rí sírùngbà ànábì mi báyìí ànábì ànábì mo rí sírùngbà mi lẹ́ẹ̀kan ṣé òun wí nǹkan kan kí òun wí mo rí pé tó bá ti ka fátíà tán wà á dákẹ́ díẹ̀ mo rí pé tó bá ti gbé ṣe Allahu Akbar wà á dákẹ́ lọ kó tó bẹ̀rẹ̀ sí ka fátíà ilé ànábì kí ló máa ń jẹ lẹ́nu sọmọmọ àdìwọ̀sẹ̀lá bí gbèsè ayé tí wọ́n ṣe rí nìyẹn ṣùgbọ́n wà lè ní àdébì láti kẹ́kọ̀ọ́ az-zuhudu 'ala al bọ́ mùsùlùmí léde tó bá rí àfẹ́ tí wọ́n máa sá lọ fún ni ìgbà mínú àwọn aburú tó tún máa wá ṣẹlẹ̀ tẹ bá ráfà tó ń sòdodo àwọn èèyàn dẹ̀ máa píríṣì pé ẹ sá fún o àwọn kèfèrí dẹ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́ni wà kọ́lá lẹ́dínà káfàrù torí tẹ bá gbọ́ kùrán yẹ máa ó máa overpower ẹ̀mí wọ́n pe sọ̀hábà kan ní tùfẹ́là jáúsí látàrí ẹ̀mí àbúrò láfi gba Islam sọ̀hábà akọrin ni orí ẹ̀dẹ̀ pé orí ẹ̀ pé bérébéré òun náà ti gbọ́ pé látẹ́símà ó lè hádàn kùrán ẹ gbọ́dọ̀ gbọ́ kùrán o tùfẹ́lì bá ń kọjá ń jọkọ̀ oníkálukú láwà ní tó máa òtọ́ wọ́n dìbí òṣùká wọ́n wá kó sí gbogbo etí tó rọ̀ fẹ́ gbọ́kùnra wà sáṣẹ́ọ̀sì yàbáhù wà asọ́rù wà sákùbárò sìkìbárò wọ́n fẹ́ gbọ́rọ̀ yẹ tùfẹ́lì wá lóun kọjá lóun wá gbọ́tà lóbi ka Qur'an lóun bá wò pé ah, mo nílàkàyè akọrin ni mí àtọ́ bá ń sọ̀rọ̀ àwọn nílàkàyè láyé ìgbà yìí àwọn akọrin ṣùgbọ́n kò ń ṣe ìsìn àwọn òmùgọ̀ kọrin sìn torí pé ẹ̀rí tí mi náà náà sọ mú wọn pé tó bá kọ̀ lù kí ní kan báyìí kódà kó jẹ́nu lòun lù àwọn tó wọ́n a máa ṣe kí ni wọ́n a máa jó náà ni àríwẹ̀ kan ni jọ̀wọ́ bí kan náà àwọn olórin olórin kọkúkọ yóò bá gbé nǹkan kan sí tó bá kọ̀ rọra lu ẹnu pọ̀ tó bá yá sí ń dún àwọn fáǹsì ti bẹ̀rẹ̀ kí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe dìde rẹ̀ kọ́nà bá ah, bá wò kó rọra gbọ́ nígbà tó gbóògbà èyí ń fetí kan gbé léyò ọ̀rọ̀ ilé dùn kọjá ohun tí èyàn ń fetí kan gbọ́ ló bá yọ kí ilé etí kejì bó ṣe lọ bá lọ bí nìyẹn ashadu an la ilaha illallah wa ashadu anna nǹkan tó da tó ní ká má gbọ́ ni a máa ṣẹlẹ̀ ìyẹn ni ò jẹ́ káwa mùsùlùmí lọ wájú tó ń ẹ̀mí wo fẹ́ gbà àìmá lọ gbọ́rù ẹ àwọn tí ò wáyé ká gbọ́rọ̀ wọn gbà ń jókòó tí wọn tálàwàdà kan bá bẹ̀rẹ̀ àwàdà ń sí 1000 night laughter ẹ̀rọ mùsùlùmí wá jókòó tí tẹ bá ń gbọ́ àwọn rédíò program ń gbà mí inú yá máa bàjẹ́ pé bóò làwọn mùsùlùmí ṣe rí báyìí lọ́jọ́ kan ní nǹkan bí ká tó bẹ̀rẹ̀ Ramadan ni wọ́n wá ń plé ìkọ́nú àwọn olórin ó dàbí pé kọ̀ ní sí ni nígbà tó wá plé ẹ̀ wọ́n wá rọra ibi tó ti ń tẹ piano ni lọ wá rọra play àwọn èèyàn wá ní káwọn èèyàn máa pè pé òkè o piano yẹn o kí ni orin tó kọ tẹ̀lé wọ́n wá kọ orin yẹn lọ màá sọ fún yín pé ìjọ́ tí mo ń sọ yìí mo lọ sí àyè kan ni lẹ́ni yẹn wá ń play rédíò yẹn àwọn èèyàn tó bá pè nígbà tí mo wà bí òní dín márùn alájà alájì ni wọn alájà alájì ni wọn tẹ́bá wá ń gbọ́ rédíò program tó bá ń sọ̀rọ̀ nípa intellectual programs tó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá lè fi tún ìlú ṣe àwọn nǹkan tó lè mú dàgbàsókè bá Lagos State àbí nǹkan kan gbogbo àwọn tẹ́ máa rí tán máa pè ẹ̀ nífẹ̀ẹ́ lè gbọ́ kí mùsùlùmí kan pè bóòlù ọ̀rọ̀ wá ṣe wá rí báyìí ọlọ́dẹ̀ sọ pé kuntum khayra ummatin ukhrijat lin nas ọlọ́lẹ́yìn lẹ́ni tó dáa jùlọ ta gbé dìde fún ọmọ ẹ̀dẹ́yàn ṣe rí pá tí sọ pọ́lọ̀ ọ̀rọ̀ tó sọ yóò rí o so kọ́lọ̀ kó ṣe wa so a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé amójútó ẹ̀kọ́ ẹ̀sìn wa eléyìí ló máa jẹ́ sábàbí dada fún wa ní ayé àti ní ọ̀run so anábì ó ṣe nígbà tí ó wà ní orí àwọn èèyàn gẹ́gẹ́ bí ibi a ti ń bọ̀ nígbà tó dọjọ́ kẹrin ò ẹni tó bá sún ti sùn nígbò di òru pátápátá lásìkò sàrì oníkálukú padà lọ lé ẹ̀ ó bá dọjọ́ kejì wọ́n ti ń lamẹ́ntì ààrá ah, náà bí kí ló dé kò dẹ̀ jáde lánàá ànábì wá gorí mímbàbì sallallahu alaihi wasallam ó ní mo rí yí lánàá mo dẹ̀ ń gbóhùn yí o gbogbo bẹ́ àti rí pé àórà ah, àwọn pípù ìlọ́run ọlọ́ akọ̀kan ní akọ̀kan ní àṣẹ ni akọ̀ ló ti dọ̀rọ̀ yọ tàráwì wákàtí kẹfà lójúmọ́ ẹ̀ sì nílè kí ìṣá ìgan lásán tí wọ́n mú bá fagún jù wàhálà dé ẹ̀ nílè kí àdọ́bì sọ́rọ̀ máa lù ọ̀sálá so irú ìtìkáàfù náà ń sìn àwa náà gbọ́dọ̀ sí kí ni àgbọ́dọ̀ sọ di ọ̀rọ̀ yọ̀ nígbàtí ànábì sallallahu alaihi wasallam ó wá wọn mọ́ṣálásí ìtàkàfà ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì ìtàkàfà al-ashrul awwal min shawwal wọ́n lànábì ṣe ìtìkáfù ní shawwal ọjọ́ mẹ́wàá kí ló fà lamma azama ala al-i'tikaf wa duriba lahu khaba' ànọ́bì gbàlérò láti ṣe ẹ̀tìkáf wọ́n ti wá ta tẹ́ǹtì tánọ́bì máa ń wà ní ẹ̀yẹ wọ́n ti sáfò summa inna nisa'ahu darabna lahunna akhbiya àwọn ìyàwó ẹ̀ gbogbo wọn náà ti sáré kó tẹ́ǹtì tí wọ́n jáde falamma salla subuha wara arba'ata akhbiya nígbàtá nọ́bì wá kírun tán lásùbà ló bá rí pé àwọn tó ta tẹ́ǹtì tó fẹ́ wá ṣe é ti pẹ̀lú òun ti pọ̀ alima annahu min babil munafasa ànábì wá rí páwọn ilé àìdíje lọ wá ṣe yíó fàtàrọ kalẹ̀ ìtìkáfì ramadan ànábì bá fẹ́rù ẹ̀ wọlé kò ṣe ìtìkáfù mọ́ lọ́dún yẹn tó mọ̀ àtàkàfà àṣárá ní shawwal nígbò wá di shawwal ànábì wá ṣe mẹ́wàá ìyàwó àìṣà sọ wípé torí ń pa ànábì sallallahu alaihi wasallam nígbà tí ànábì bá ti dun nímọ̀ kan kana yuhibbul mudawamata ala al-amali salih ànọ́bì nífẹ̀ẹ́ kó máa dunú mọ́ ṣe olóore fàlámà tárọ̀kàlẹ̀ ìtìká fi ramadan àhábà aláyàkútàhù fi dálìkà làám fàtàdárọ̀kà dálìkà fi ṣàwàl ànọ́bì sallallahu alaihi wasallam nígbà tí òfin lè ṣe ní ramadan yẹn kò fẹ́ kí ètìká fù yẹ bọ́ fún òun lọ́dún yẹn kó wá ṣe ní ṣàwàl torí pé ànọ́bì máa nífẹ̀ẹ́ tó bá ti ń ṣe nǹkan kó máa dunú mọ́ èlé ń sọ fún wa wípé a lè ṣe ìtìká ní a lè fi ẹ̀yìn síkà tó ti yé kọ́lọ̀n wa fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó sì ṣàánú wa àdìsí náà ti fi ń rinlẹ̀ fún wa pé ká ṣe ẹ̀yìn síkà kò ń ṣe kí ni o kò ń ṣe ọ̀rọ̀ yàn torí tó bá jẹ́ ọ̀rọ̀ yàn ni ànábì sọ̀rọ̀ máa ṣùgbọ́n iṣẹ́ olóore tó tó yẹ ká tí a bá gbà wípé a lè ṣe ní mọ́ṣáláṣí mi tó yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣẹ́rí ọ̀rọ̀ mọ́ṣáláṣí afẹ́ tó bá jẹ́ pó ti wò pé àwọn kan sọ ládùúgbò ó wá fẹ́ kórọ́dù fún wọn olórí ta sọ ni pé hadisi yàn lẹ hadisi yà ó ti parọ́ mà lórí tó bá ládìsí dàn ìfù ànábì sọ bẹ́ẹ̀ pàgbọ́dọ̀ pé kò sí ẹ̀sì káfà àyàfi mọ́ṣáláṣí mẹ́ta yẹn ṣùgbọ́n kí ni interpretation táwọn afáwá fún òun láti ṣàlàyé fún wa yẹn tó bá wá gba interpretation àwọn tó sọ pa lè ṣe pé èyí tó lọ́lá jù ni ànábì gbà lérò tó ráwọn àfáà náà lọ máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ ànábì jù sallallahu alaihi wasallam torí ìmọ̀ míì tán ti ní àwọn residual knowledge wọn náà lò pẹ̀lú àdìsí yẹn tí wọ́n fi mú túmọ̀ yẹn wá táwa rẹ̀ tó gbà pé bẹ́ẹ̀ ni àwa gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tó já láṣejù àbó ń ṣe bídíà kéèyàn ara ọkọ̀ tó ń ṣe tìkáàfù sí kó ní oní bídíà làwọn àfà ẹ̀kọ́ ní kí lọ́ ṣe ó lọ ń ṣe tìkáàfù ní mọ́ṣáláṣí tó yàtọ̀ sí mẹ́ta rẹ̀ ẹni yẹn náà ti di aláṣejù gbéyàn kan bá wá ra àwọn ọkọ̀ tó ní à èmi ò ń ṣe tìkáàfù mo fẹ́ lọ ṣe ní mọ́kà àti mọ̀dínà ni aláṣejù lẹ́yìn òun náà ṣe kí ni aláṣejù ni so kọ́lọ̀m fi wá ṣe kún gẹ́ rádà ilé jẹ́ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé àmójútó náà wọ́n ní ẹ̀ǹtìkáf sígbà láyé wa ká fi wá mọ̀ kò sí láì fi mẹ́ ẹni tó bá fẹ́ wá mọ̀ lásìkò ẹ̀ǹtìkáf ẹni tí ò hákùrán tó lè fàsìkò yá hákùrán tó bá rẹ̀ tó mọ̀ ń pẹ̀ dáadáa ẹni tó fẹ́ mọ̀ nípa bá ṣe ń kírun ó lè fàsìkò yẹn ṣe a máa fi ń kírun tó pọ̀ a máa fi ń ṣe zikir a sì máa fi ń ṣe ìmárunú pọ̀ náà a máa fi ń ṣàdúà a máa fi ń ka alukur'an a sì máa fi ń kó ẹ̀mí wa kúrò níbi ọ̀rọ̀ ilé ayé wàtàkásùb a sì máa fi ń kó nǹkan jọ wàsá irúmọ́ tàtà alákòbí dúnìyà kódà àwọn ìmọ̀ míì nínú tó bá ṣe wá láǹfààní pa nǹkan lé ayé tí a bá mọ̀ lásìkò tá ń ṣe ẹ́ ti kò sí láìsí ilẹ̀ àríyànkan tó wá ń sọ fún wa ń pa àláfíà ara wa nígbàtà ṣe ń fi káf lọ́wọ́ ìwọ tó lálàáfíà kí ló rẹ́bí sí náà wọn bá àlàáfíà ẹ̀hẹ́ tó gbogbo ilé náà kò sí láìsí ṣùgbọ́n ká ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì kó jẹ́ wípé àwọn nǹkan tá ń ṣe ń bẹ̀ kó kéré bákan náà ni wípé a gbọ́dọ̀ jẹ́ kí àwọn nǹkan tá ń jẹ tá mú ká jẹ́ kó kéré ká má jàjẹ jù ká má mu àmujù torí ń pa wà ní ẹ̀ṣìkà ilé ìjẹ́nu àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé àmójútó ká sì ṣiṣẹ́ olóore tó pọ̀ ká má fi àyè kọ́lẹ̀ àfi kó jẹ́ wípé a fi ń ṣiṣẹ́ olóore so kò sí láìfi tí wọ́n bá ń ṣe wáàsí fún wa tí wọ́n ń ṣe tẹ̀fsìrì fún wa tó ń kọ́ wa nípa fíkẹ́ ní àwọn àsìkò tí a bá ń ṣe ìtìkáfù lọ́wọ́ ṣùgbọ́n gbogbo eléyìí kó má gba primary thing tá wá ṣe káfàsì kó lẹ̀ fọ́ ọ̀yàn kan fi ṣe zikir dáadáa káfàsì kó lẹ̀ fọ́ ọ̀yàn kan fi kààlù Qur'an ẹ tí ò sí rí ti ẹ̀ka tó ti ní èmú pòun fẹ́ wá parí ẹ̀mí àgbọ̀dọ̀ hánà wọn tí ó ti yé àgbọ̀dọ̀ hánà wọn ẹ̀tìkáf tá bá ń ṣe tó jẹ́ pé létò báyìí ká máa jẹ́ kó wà flexible kó lè accommodate àwọn èèyàn tẹ bá ṣe ẹ̀tìkáf bá ẹni rẹ̀ lómi tó máa wá tó wá ní àsìkò máa ń ṣe the only thing jọmọ́ ló ń gbọ́ wá sí òun nìkan ló fẹ́ tìláwà kò wá gbọ́dọ̀ bọ́ síbẹ̀ yẹn sì kó wá gbóhùn sókè tó wù àwá bo ohun àwọn ti jọ mọ̀ rárá tí èèyàn kan bá wò pé tó ń fẹ́ fàsìkò yẹn ṣe ká fi wọ́n ká fún wọn nígbà láàyè ṣùgbọ́n ká létò lé lórí tí òfin ní jẹ́ wípé nǹkan yẹn ń kọ́ àwa máa kọlu ara wọn so kọ́lọ̀n fi wá ṣe kò ń gẹ́ dáadáa kọ́lọ̀n kó dúró tì wá bákan náà ni wípé àti sọ ilé náà síwájú àtàwọn nǹkan míì ilé tó pọ̀ jù bẹ́ẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn obìnrin tá a bá sì wòjókòó wá ń bí àrí kò sí obìnrin bẹ́ẹ̀ so kọ́lọ̀ ọba àlèkè ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ọlọ́n kó gbàdúwà wa rọ́bàdà láti sí kùlùbánà bára ìdáhàrìtánà wahab lana min ladunka rahmatan innaka antal wahhab wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in na'am wa antum la tunakum adúgbò fún ọlọ́run láti ẹ̀dùpẹ́ lọ́wọ́ sáàzà wọ́n láì tí everybody tó bá sọ wípé ló wá sí bíbà lórí ìkìlọ̀ fún oyè ọlọ́run ṣùgbọ́n fáwa a mọ̀ wípé ọlọ́run ó lè di ìparí ẹ̀mí ní sí àwọn ọ̀pọ̀tọ̀ kéèkì kọ́lọ̀ tó gbà fún ọlọ́run gbàdà ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún wa ìdí tí mo fi ń lọ́wọ́ sókè látẹ̀kọ́ náà ni wípé bóyá a lè rí láàrin wa tó fẹ́ explanation of education lórí àwọn àwọn àti tí ẹ ti là wá lọ́lẹ̀ lórí so òun ni mo ṣe ní ìpínlẹ̀ àti àlélẹ̀ ọ̀pọ̀ tán àwọn àṣà bó lè jẹ́ wípé a sì nílò fifteen minutes láti lọ sí prepare fún kíláàsì yìí so inshallah àyàbá àmọ́ ìgbọ́ta bá rẹ̀ tó ní question. One. No, Bismillah. Two. Three. I'll be number four. Mm. Okay, five inshallah ìdá tó dà salamu alaykum salamu alaykum. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. yes sir. ó yé yékéyéké ìfọkànlẹ́sẹ̀ kan bá a sì mọ́lẹ̀ nínú gbogbo àwọn tẹ ní alẹ́ ọ̀kan lọ́wọ́ tuntun ìdí aláboyún kò rí pé agbára òun ju ìdílé ṣe pàtó ní ìfọkànlẹ́sẹ̀ àwọn obìnrin tí wọ́n lè ṣe ìkà obìnrin tó ṣe ẹ̀jẹ̀ ojúju obìnrin tó ní ẹ̀jẹ̀ ìlú àbẹ̀ tó ní jẹ́lọ́bà lára lẹ́yìn ìyẹn ìfẹ́ tí ò lè ṣe ìkà ẹ̀ńtárì òyà tí ò bá ti di ti kó nira báwọn tí wọ́n wà mọ́ṣáláṣí tó bá wá ṣe ìkà kò sí láì fi yá ṣùgbọ́n jẹ́ pé ẹ̀ńtárì òyà ó máa ní gbogbo ẹ̀ńtárì òyà ẹ̀tọ́ ṣe pé wọ́n gbé wọ́n gbé ní ẹ̀gbẹ́ gbé lórí ọ̀tún tẹ̀wá wọ ọ̀pọ̀ mọ́ṣáláṣí tutu ti yé obìnrin tí ó lóyún sínú ó lè wà mọ́ṣáláṣí ọkọ ẹ̀ wò fún òun fẹ́ dá sílẹ̀ sílẹ̀ ó fún wọn máa bọ̀ àti ìtọ́mọ́ bá mú àwọn mọ̀ lọ́kùnrin Naam. Láti ń sọ̀rọ̀ lọ nípa Naam. Àwọn kan ní àdìsí kan pé ọ̀pọ̀ náà jẹ́ ẹjọ́ báyìí náà. Ọ̀pọ̀. Ilé onírọ̀ sí ìyàsọ̀lá sọ pé ẹni tí ó wá tó bá dúró pẹ̀lú náà lè. Naam. Ṣé ẹni jẹ́ kí n tó dúró pẹ̀lú náà lè pé ó wà lára àwọn tí ó máa wà lùdó nìyẹn láàbù sí ìṣòro iṣẹ́. so àwọn kan ní yìí bí nǹkan bá ṣe wọ́n tó máa ń ṣe pátí à. wọ́n ṣe wọ́n máa ń lo pátí à ṣùgbọ́n wọn fi lóògùn. Naam ó ti yé irú àwọn ẹni yẹn wọn ò gbọ́ ẹsìn yẹn ni ẹni tó jẹ́ pé kò kí ń lóògùn ó wá ní àlọ́sọ̀ ọba ní ọ̀tẹ́lá sọ pé àwọn tí wọn bá kí ń lóògùn wọn máa wà lọ́dọ̀ láì ṣe ìṣirò kò gbọ́ hadith yẹn yé kò rẹ̀ tún gbẹ́sìn yẹn kódà bí yorùbá gbọ́ hadith yẹn yé tó bá gbẹ́sìn yẹn ó máa fi ẹ̀kùn yẹn kọ̀ńtró àgbọ́yé ẹ̀ lórí hadith yẹn ẹni pé mo bèrè pé sọ àwọn tàbí sọ bẹ̀yẹ kódà wọn nínú fàtíhà ṣòdìdì kí làbí sọ àlọ́bí bọ́ tàbí sọ ó wá sọ pé àwọn èèyàn kọ́ wà ní òmẹ́sì yẹ̀dọ̀ òmúnà mi òmẹ́sì tàbọ̀rọ̀ òmùnà àìfà bẹ̀rọ̀ ìrìn ìsábí wà láàrin kọ̀ àwọn 10,000 èèyàn kọ́ wà wọn lọ́nà lórí ọ̀nà ọmọ wọn ní ṣe ṣírò wọn sì ní jẹ́ ìyá àdọ́bí bá wọlé ọ̀rọ̀ bá lè ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí tíjà ó fẹ́ fàyè ilẹ̀ káwọn èèyàn náà bẹ̀rẹ̀ sọ́ọ̀ kó ní kálukú náà wò ah, ta ló lè jẹ ta ló lè jẹ ó ní kálukú wá sóríṣiríṣi àwọn kan ní ká náà òun lè bí náà òun lè bùkì lè Islam ó dàbí náà tó fi sínú Islam tó ṣe bọ ilé rẹ̀ oríṣiríṣi ó dàbí báwa ta kọ́kọ́ gba Islam ni àlọ́ ilẹ̀ gbọ́ òun ni wọ́n sọ lulẹ̀ ó bá bọ́ta ó ní àwọn ẹ̀kọ́ ni ò ó ní owó ilẹ̀ nílà láàyè kan owó àwọn làwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ti sọ fáwọn èèyàn pé wọ́n wá ṣe dúkìá fáwọn ṣẹ́gun pé kí nǹkan bá ṣe ìròyìn ìlú ìyá máa sáré kiri bí ẹ̀jọ̀ ní apá ẹ wá bá wa ṣe dúkìá ẹ wá ṣe àdúrà fún mi ẹ wá bá mi sọ̀kùn láǹkalẹ̀. ó láwọn ènìyàn wọn ò ní ṣe ṣùgbọ́n àwọn gbogbo fúnra wọn máa ń ṣe wọ́n lè ṣe dúkìá fúnra wọn ṣùgbọ́n ní mọ́ni wọ́n ní wípé ó sọ nípa kàmọ́ ìtàwá kó ìdílé ìwọ́n jẹ́ fífa dára lọ́nà tọ́ntọ́n ṣó ti yé wọn ní sọ fún ọ̀rẹ́ ẹ̀jẹ̀ wá ní wípé àbọ̀ wọn náà yàtàkọ̀ ìyàwó tí nǹkan bá lè ṣẹlẹ̀ sí wọn wọn kì í fi ti síbi nǹkan gẹ́gẹ́ bí kéèyàn kọsẹ̀ àtàkọ́ yóò kéèyàn kọsẹ̀ ó ní àá èyí òsì lòún kọ́ Aa ètò ọ̀tún ọ̀dọ́ a ara nsọrọ sọ̀rọ̀ fún mi àlọ́bì ni wọ́n ti rẹ̀ ọ̀ kẹyẹ̀kọ́ pé ìbọn ní àà ẹ̀yẹ̀kọ́ owó ìlú kéyẹ̀ kẹyẹ̀ ìbá pé ó ní túmọ̀ àwọn àgbàlagbà lọ́mọ̀ túmọ̀ ẹ̀jẹ̀ àlèkáyì tí nǹkan bá ṣe èèyàn ti má bẹ̀rẹ̀ ìṣògùn yàn lẹ́sẹ̀ kéèyàn wá mú àwọn nǹkan bí iná ká máa fi iná ẹ̀mẹ̀ pé bí kú wà iron ń pè lẹ́ pregnanion kéèyàn wá máa lo nǹkan yẹn ní iná sí káwa máa fi ṣe sickness àlọ́bìsọ̀rọ̀ àgbàsánálé wọ̀ kì í ṣe wàhálà rọ́ọ̀bì yàtọ̀ wá kàlù ọmọ gbára lọ́lọ́ látara pé tí nǹkan bá ń ṣe wọ́n ọmọ ṣàdúrà fúnra wọn wọn ò ní máa lọ wá fífi nǹkan wá bá wọn ṣe àdúrà wọn ò dẹ́ ṣe igbó omi tí nǹkan ti ẹ̀lẹ́kọ́ sọ pé ah nǹkan báyìí ló pa wọn kì í ṣe tí ó fi yé wọn bá dẹ̀ fẹ́ ṣe ìwòsàn wọn ò fi ń lo irú àwọn nǹkan báyìí ṣùgbọ́n kí làwọn ìsọ fún wa tó wà ní ọ̀sẹ̀ náà ó ní àwọn ẹ̀yọ́ màlúbí ádámù ẹ máa wá ìwòsàn ẹ máa ṣe lọ́ha láyé bí ìdáa ìdá àgbàlá máa ń dàwà ọlọ́run yìí sọ kalẹ̀ àyàbùkù sọ ìwòsàn rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ àdìmọ̀ wo mọ́dà wàjẹ̀ híra wo mọ́jẹ̀ àwọn tó mọ̀ ẹ̀yìn gbogbo ògùn kẹ́yìn tó fẹ́ àti ẹ̀wá tó gbogbo ògùn àwọn ọmọ wà lọ́la lọ́dọ̀ wọn báyìí àṣẹ tó ń ṣe mí ẹnu fi mí wọn lè lù tí bàbá ẹnu fi síbẹ̀ ó mọ̀ ọ́ ní ẹ̀yìn òun so àìní ímánì àìlágbóyè ẹ̀sìn ní kéèyàn dúró lórí pé kò ní máa lo ògùn tí nǹkan bá ń ṣe ẹ́ àlọ́ ìṣòro àlọ́ sẹ́lá fọ́ máa ń pe àwọn ọmọ ní àfíìbù náà wí prophetic medicine àwọn òkú ìlànà owóso ìlànà owóso ìlànà owóso tálọ́ bí sọ́kùnrin àti ẹ̀rọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ dìbò wa. a lè lóyún ó ní kó máa ní christmas àìmọye sọ̀hábà á rí pé gbọ́gbọ́ tí wọ́n á ní yá máa lo nǹkan báyìí pé afẹ́ ní ìgbàra lọ́nà ìgbà àwọn sọ̀hábà lọ. a lè ní ìgbàra lọ́nà ìgbà wọn lọ sọ ká máa wá sí òṣòro káàkiri àìgbàgbọ́ yẹ́ ìlú máa ń bí gbogbo àwọn ọkọ yẹn sókè ọkọ̀ wá jù ú kó wọ̀nyí máa yọ ọkọ̀ kò kí ń ṣe lára ẹ̀kọ́ ìsìlá kódà tí wọ́n ẹni yẹn bá pa tó bá kú látara tó kò lò ó parẹ́ ọlọ́kiri wà láti òkúlẹ̀ àyíkó ìdájà àyíká kẹ́ ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ ara yín para yín o sọ̀kọ́lọ̀ kó ṣe àlọ́ wa ń bẹ̀ kí irú àwọn tó bá nínú òye ẹ̀kọ́ rí báyìí tó lọ́lẹ̀ jù kò dẹ̀ sí àwọn aláìmọ̀ kan tọkọ̀ bá tẹ̀ láwọn èèyàn òun náà ló máa ń ṣẹlẹ̀ jù ó máa rí àpẹẹrẹ fẹ́ ṣùgbọ́n ní mímọ̀ kó wá dúró lórí ìkọlẹ̀ ẹ àwọn olórí wa ló sọ́bẹ̀ fún wa ẹ lọ́wọ́ àwọn olórí wọn ẹ ẹ̀rí pa ìmọ̀ kan lè kọ́nà tó ṣe àlọ́ àwọn mùsùlùmí mélòó mélòó àwọn ẹ̀kọ́ ti kú bẹ́ẹ̀ ládùúgbò wa bẹ̀yẹ ni ìyá yẹn náà ó sì ti títí títí títí omi lọ́jà òkú omi lọ́jà òkú ìyá yẹn padà dákẹ́ lóòótọ́ ẹ̀yọ́ náà ti kọ́ ni àwọn náà ti kọ́ ṣùgbọ́n bọ́lọ́ bá fi wá ní sábà ìyá burú nígbà tí ìyọ̀kọ́ wa bá wọ́n fẹ́ ẹni tó bá jalè kò yẹ kó bí lọ́wọ́ náà ṣùgbọ́n náà ló ti kọ́ kádàrà kó máa jalè ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run ló kọ́ kó máa jalè ọlọ́run náà ló wá kọ́ pé ẹni tó bá jalè láti ni ká gbé e lọ́wọ́ déédéé nìyẹn tò wọ́n ló jalè ọlọ́run ló kọ́ pé kò jalè kọ́ pé ẹni tó bá jalè o gbé e lọ́wọ́ so ó dá kéèyàn gbẹ́sìn yẹn ìyẹn lọ́rọ́ fíkì ìtànsọ tàfákọ̀ wò ẹ̀mọ̀ ìmọ̀ fíkì kọ́bùlà àṣìṣà wáyé ṣáàlùfẹ́ tó ń dolórí nínú ọ̀rùn ló sọ bẹ́ẹ̀ tẹ bá ti dolórí wọn máa bí yóò stars stars stars stars àdọ́bí sọ wọn àlùwọ̀ sẹ́lẹ̀ ó ní ìlọ lọ́ha làyà ń ga ọ̀rẹ́ ẹ̀yẹ ó ní wúrúfà ọ̀rẹ́ ẹ̀yẹ ọlọ́ọ̀bà kó ìmọ̀ kó òmìnirí ilẹ̀ yóò kú bá ọ̀rẹ́ ẹ̀yẹ the couple ọlọ́run káwọn àpò ní mímọ́ dáadáa ọlọ́run àpò wọn kó lórí rẹ̀ hátà ìdáná mímú káàdì tó bá yàtọ̀ ní káwọn àpàdé lórí rẹ̀ lọ wà tákọ̀lá náà sọ̀rọ̀ kó sa ìsòhánà àwọn aláìmọ̀kọ́ làwọn èèyàn máa pè láàfà fàṣú ìlú wọn máa fi wọ́n léèrè lórí oríṣiríṣi fásúwá fà á táwọn wọn máa dájú ẹ̀sìn ìpìlẹ̀ ẹgbẹ́ máa ṣe èdè máa ṣe èdè ẹ̀yìn jájá ẹ̀ kò sí nínú wa kò sáyà kúrò àti oníkọ́má jájá ọmọ kékeré mùsùlùmí gan bẹ pé ìwọ ní ká jájá bọ́ọ̀kì ẹ̀dẹ́gbẹ́ tó sọ iná pásítọ̀ rẹ̀ ọkọ̀ máa ń fi ìgbé mùsùlùmí bojú ni tó lẹ́ tó ṣe comparative religion ọ̀gbọ̀n àwọn tó máa ń tẹ̀lé comparative kiri tẹ bá jọ ní conversation five minutes ó lè fi kó ti báyìí mẹ́wàá fún tó bá wá di yáyà kúránì kò ní rẹ ọkàn báyìí kò sí ó fi ìdáhùn sí ọgbẹ ìrẹ kùrá sọ̀rọ̀ omi máa lọ bí òògùn ọkàn bẹ sọ̀rọ̀ máa lọ sẹ́nu tíra kò jẹ́ pé àdọ́bí ní tó bá jẹ́ pé musa tó sọ kalẹ̀ fún bọ́ wà láyé ìgbà ó máa tẹ̀lé ní gbogbo wa olùwọ́ wá jókòó tì kọ́lọ̀ fi wá ṣe kò ń bẹ̀rẹ̀ kọ́lọ̀ ṣe àdúgbò kọ́mpárí sí bẹ̀rẹ̀ níbi ọdún tó lágbára jù àwọn àfáàdì wà fún àwọn àfáàdì gbogbo wọn ti yé pẹ̀ sí àwọn àlọ́sọ́ nìkan yìí níwọ̀nba tí wọ́n lè fi ṣàlàyé fáwọn èèyàn pé bọ̀ tí ẹ̀bà fẹ́ gba ọ̀tá gbé dání ẹwọ́ fẹ́ gbé dání náà ó fẹ́ gbé dání sọ pé ó tà ń ṣe iná lọ ẹwọ́ sáfẹ́ náà kọ́nà bá wa túbọ̀ gùn lẹ́nu ẹwọ́ mi wọn ti díẹ̀ ẹ̀yin pé lè tó bá sọ̀rọ̀ ọmọ ẹ̀sìn ó nímọ̀ ẹ̀sìn dáadáa ẹwọ́ abadídà ẹni tó nímọ̀ ẹ̀sìn dáadáa tó máa kéré pẹ̀lú láwọn ilẹ̀ kan máa sọ̀sọ̀ kú sọ káàkiri ṣùgbọ́n ìyọ̀kan tí òun pa islam tó náà tó bá dẹ̀ ti ní popularity kékeré kan báyìí a máa gùn ni a máa gùn ni torí wọ́n sọ pé awọ àdùnnà ẹni máa lè kébò tí ọba ti nímọ̀ díẹ̀ báyìí gbéra báyìí tó mọ̀ tàwa lọ ṣùgbọ́n tí ọba tẹ̀síwájú tó wá mọ̀ sí àwọn àwọn akọ́lẹ̀ tó mọ̀ tẹ̀lé bá tó mọ̀ ìjáàlì tó bá dé pé ìyá ọ̀dà ìyẹn bá láì mọ̀ kan lé àfa yẹ kó síra pọ̀ bí ma ti ta ló bá tún lọ wá síra yìí nígbò tó ta ìyẹn bá tún kékeré ní pẹ́ẹ́sì náà síra mẹ́wàá pé kọ̀ọ̀kan láre lè tó bá tún fẹ́ pọ̀ sí pàtó fìtì tí lọ ka ilé lọ kẹ́lé lọ kẹ́lé bẹ́ẹ̀ bá tún wá débi ẹyọ kọ̀ọ̀kan ló sọ wá sọ pé kọ̀ọ̀kan láre lè tí ẹ tó bá tẹ̀síwájú lóun mọ̀ wá máa rí pé bó ṣe ń wá mọ̀ sí bẹ́ẹ̀ náà ló ń jálá ìmọ̀ kan sí bọ̀ kí èèyàn kọ́ má rí láti wá ìwọ̀ kó wá lóko kékeré. ẹ tọ́wọ́n ló bá fẹ́ kó báyìí kó wá bá pẹ̀lú staff wọ́n ba ní èdè tó ní wọ́n ba ní èdè tó ní. mo ti sọ fún wa gbàgbà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nígbà mo sọ̀rọ̀ ọmọ ìlú làpá kọ̀ mí kọ́ bọ́lá ti sàwádìí ẹ wá mọ̀ sáré pẹ̀lú ìlú nítorí ìdìbò kí ni ká wá gbọ́ pé mọ̀ mọ̀ wá gbé kíláàsì wájú nàdánì tí ẹ mẹ́kó lé iná ọ̀rọ̀ ìmọ̀ náà àyàfẹ́ tó lọ bá ṣáàbù wọn ni láyé yóò fi ètò tọ̀ lùgbà rẹ̀ akẹ́kọ̀ọ́ méjì ìṣòro yìí wọn ní ṣàṣeyọrí àlùmọ̀sáhí wà lùmọ̀sáhí akẹ́kọ̀ọ́ yìí máa ń díjú òun tí ó mọ̀ ó wá rí tó mọ̀ wá díjú àti ìrìn kò lè láti yọrí torí tó ti fi abílẹ̀ ìmọ̀lẹ́ ti ṣe kí ni olùgbọ́ fún yẹn abílẹ̀ ìyẹn kó béèrè abílẹ̀ tó olùgbọ́ fún yẹn wà ní sákìbì àtẹ́tọ́ gbéraga àti ìgbà ní gbọ́ ìrọ̀wọ̀ kékeré ọ̀hà ìgbé ìdílé ìgbẹ́ sọ̀rọ̀ wọn wà ọkọ̀ fún mi ìyá yìí ní alẹ́ gbogbo ẹni tó bá ní wọn fún wa tí láwọn kan wá nínú kọ́ ló fi wá ṣe kó gbé rárá. Number four for kẹ́kọ̀ọ́ mi méjì kan ní ìjọba kọ́kọ́ bẹ̀ ní wípé ẹ ń sọ lẹ́ẹ̀kan pé ẹni tí ó rà làbọ̀ra ẹ̀ lọ́rùn tó máa ṣe tìka ó jẹ òun yẹn sí. bẹ́ẹ̀ni nínú ẹni yẹn tó bá ṣaláìsí kí ni ó máa ṣẹlẹ̀ ṣé àwọn tí. ẹni tí ó bá ṣaláìsí tó jẹ gbé tó jọ náà ní gbèsè àwọn tí wọ́n fẹ́ jogún ẹ̀ ó ti fi kún ogún tó fẹ́ jẹ nìyẹn ṣẹlẹ̀ tó ta bá fẹ́ jogún lẹ́yìn ilé mélòó bàbá pọ̀ mọ́tò mélòó lọ fi lẹ̀ àti wọn gbèsè lérò bàbá sílẹ̀ nínú gbèsè àdọ́bí ni wàdé ìrọ̀lọ́ ni àhápù wà ní kú dán tí ọba jẹ ọlọ́run gbèsè ká sọ gbèsè ọlọ́run wà important ju ká sọ fèèyàn gan lọ so ẹni tó yẹ kó ṣe hajj ó ti jẹ́ ìgbẹ́kọ̀ wá ṣe hajj kò wá ṣe ń kò wá fún ìyọ̀kan lówó kò wá ti gbó wá ṣàwò kò wá sì ṣe tí ọba ti ṣe wí ẹ̀kọ́ máa kọ́ sílẹ̀ tó wá kọ́lẹ̀ táwọn èèyàn bá padà lọ wá rí pé àníṣù gbèsè tí bàbá jẹ lélẹ̀ wa tí ò bá sọ fáwọn èèyàn ó wá wà láàrin wọn àtọ náà ìyẹn kò sọ ọ̀rọ̀ náà wọn bá ṣùgbọ́n náà wọn bá aláàánú ẹ̀ńtọ́ náà bá mọ̀ ọlọ́run máa ń jó ìwà tó rú mọ́ tá a máa ṣe gbọ́ ẹ̀dú jẹ́ púpọ̀ ń rẹ̀ orúkú ń tọ́ náà rí tẹ̀lẹ̀ tó sì nílá bá ní tẹ́lẹ̀ mí ní ìdìkan kò sí ojú ò sọ bọ́ọ̀lọ́ lórí ìjókòó àwọn olóhùn àti kọ́ńtà ti bá ti bọ́ sí láti Ah, màá ra mọ́tò fún bàbá bọ́ọ̀mù láàrin òun àti ọlọ́run tí kọ́ńtrákì bá ti bọ́ sí kò yẹ kí bàbá bọ́ọ̀mù máa fẹ́ fẹ́rẹ̀ káàkiri màá ra mọ́tò fún bàbá bọ́ọ̀mù nígbà kọ́ńtrákì bọ́ sí oṣù mẹ́ta nígbà yìí bàbá bọ́ọ̀mù yẹ mi rárá ní sálágbájá sí ẹ ṣáàbù ẹ mú lọ sókè ọ̀yà yìí ó ti lóun ara mọ́tò fún bọ́ọ̀mù ọjọ́ tí wàá tó máa wá lọ sí pípọ̀ lẹ́yìn mo fẹ́ ra mọ́tò fún bọ́ọ̀mù ìmọ̀nà ẹ bí oṣù mẹ́ta kọ sẹ́yìn mo promise ọlọ́run náà pé mo fẹ́ ra mọ́tò fún yín ṣùgbọ́n kò tí ì bọ́ sí ẹ̀jẹ̀ bàbá wa fẹ́ lọ́wọ́ ó ti bọ́ sí owó yẹn ti tán ni o so ta bá ń ṣàdéhùn ká máa ṣọ́ra mùsùlùmí ò fi jẹ́ ti máa ń kọ̀ǹdíṣọ́ ọlọ́run kò fẹ́ máa wò kó fẹ́ fi pa gbà kan lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá ti máa ń ní kó ń dàbẹ̀ fi pa gbà kan lọ́dọ̀ ọlọ́run àwọn ni ìjẹ́jẹ́ máa ń pọ̀ fún jùlọ gbogbo tó bá ti ṣàdúrà lé lórí rà ó fẹ́ fi kọ́ nǹkan ni pé wọ́n náà tó bá ṣe báyìí fún mi à ẹ jẹ́ ká gbọ́kàn wa sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ kó nígbà àkọ́kọ́ ló máa ṣe fún ẹ kò sì nígbà tó bá ń kọ̀ yìí ṣe ọlọ́run ìwọ náà bá lè ṣe fún mi má lè ṣe báyìí torí tọ́nà bá lọ sí ìwọ lè má lágbára àti ṣe tiẹ̀ tọ́nà bá wá dé fún ẹ òye rí ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá ti lára àwọn bọ́dà gan kan wọ́n gbàgbọ́ wípé àwẹ̀ tí ànábì sọ lójú ọjọ́ lójú àlàpà wípé gbígbà ẹ̀ wọ́n ní wípé ìtòsíkì fún àwọn kíláàsì eh, ọ̀sẹ̀ kan wípé kò ń ṣe àwẹ̀ tí wọ́n recommend wa kò ń ṣe àwẹ̀ tí ó jẹ́ tuntun náà tí ó ṣe. àwẹ̀ tí ó sọ yìí ni àwẹ̀ àwọn àlọ́ ìsọ̀rọ̀ ẹni tó bá gbà ọgbọ́n bàtà kò yí ọdún tó ti kọjá tàbí tó bọ̀ fún táwọn ìṣọ̀ ni ó yẹra láìpẹ́ ilá ìhàj àyàfẹ́ tó ṣe hajj tó wà ní àràfà àwọn ẹ̀kọ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ fẹ́ gbogbo ẹ̀ tó bá lágbára ní kó gbà kò kò ṣe tó wà fáwọn ẹ̀kọ́ kò sẹ́ tí òun kọ́ ló ń kórè yìí gà. lára ilé ìtajà náà rẹ̀ yìí sí oríṣiríṣi àwọn nǹkan ló ti fi ń ṣẹlẹ̀ látara wá sí táwọn àfáàní ṣe káàkiri. Àwọn eh, kọ́lọ̀ ṣe àmójútó òfin wa. Eh, ó ní kan tí ó dọ́ra àwọn ọmọ ibi tí òun kàn fẹ́ ká wọn rí. Pé eh, ó jẹ́ ìbànújẹ́ fún òun lòun fi òun kàn yẹ kó ta rí nǹkan tó wà bẹ́ẹ̀. Ẹni tó wà níwájú sí yẹn, ó dẹ̀ sí láàánú àwọn tó jẹ́ àfa àgbà nínú ẹ̀sìn. Nípa tó dárúkọ àwọn mẹ́rin, ó kò sí gbogbo àtúgbà tí ó ń láàánú ọ̀nà. Ibn Baz, Ibn Taymiya. Tí ó ṣe ìyàpò rẹ̀ gba alágbára omi àti ìdí lórúkọ Kò ń ṣe tó pamọ́, ó wà lórí Facebook a bá kọ́ máa ọ̀fẹ́, kí ni ó yẹ kó jẹ́ lásán Èyí tó ṣe pàtàkì. pé ọ̀rọ̀ ọlọ́run pé ọ̀rọ̀ náà. ọlọ́mọdé aṣọ ìlú ọlọ́mọdé aṣọ ìlú ṣe rí àbúrẹ́ra àwọn tó ti ṣorí púpọ̀ látara ẹ̀lọ́ wọ́n pọ̀ gọ́ ilẹ̀ lágbàwá tíra táwọn ẹni wá kọ́ pa àbúrẹ́ra làwọn náà lò ìkọ́nà àwọn èèyàn wà ó kó lábúrẹ́ra lọ torí pé wọ́n mọ̀ ní sọ́wọ́n bá ti ba personality àbúrò rà jẹ́ gbogbo tó ń jẹ́ àbíyèsí ti bàjẹ́ torí pé àbúrò rà òun ni àgbà fà fún gbogbo àwọn aládìsí pátápátá òun ni àbíyèsí ẹ̀ pọ̀ jù tọ́wọ́ ká rí àlùsọ̀ ilé ìfún wa tó lè ka àbíyèsí lẹ́ta kọ́ má dàrú àbúrò rà so tó bá ti fọwọ́ ba àbúrò rà sólọ̀ ní kí omi ìjà ojú ìṣẹ̀lẹ̀ gbọ́ngbọ́n nìyẹn ìkọ́ ní ìrọ́sí orúkọ ẹ̀ dáadáa mi wà fẹ́ mi school òkú àbúrírà kẹrí gbà tó máa kú báyìí àwọn èèyàn ló ń gbà lọ́wọ́ tòyẹ là ń páyà fọ́gbọ̀ àwọn èèyàn ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ káfọwọ́ wa dànù ìkọ́ni sáàṣì wọ́n bá máa sùn kẹrí ìkọ́ jókòó lé lọ́mí agbára yóò máa bàjẹ́ kò sì wà wá kó bàjẹ́ ìkọ́ni ọba gbọ́ mi ní báyìí ipò òun ipò àpọ́nlé tó wá bẹ̀rẹ̀ sí fagbọ́ lọ́wọ́ bá ya lórí nígbà ní ṣẹlẹ̀ ó rí ikú ọ̀nà bá gbé ara wọn ṣe. àwọn òkú bá ti pé èèyàn kan jẹ́ pé fún yẹn wọ́n sì fún yẹ kó jọ wá lọ. ojú kan wà ní wípé ọjọ́ tó bá ti òdodo tẹ́lẹ̀ gbé dání yẹn kó ti sọ ọjà wọn bí òkúta òkúta ti wọ́nú ọjà wọn onídàlàbí onídìlera ọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí lè ní ìlọ́ba ti mọ̀ lọ́kọ́ lórí jálàbí àwọn ọ̀rọ̀ yìí kí wọ́n sádà ló fún un bàbá bá dé bàbá aláwo àwọn ọmọ ìta kú lẹ́yìn torí pé àṣírí yẹn ti wá sílé ní pẹ̀lú ìtálẹ̀ pẹ̀lú ìtálẹ̀ àṣírí yẹn ti ṣe kí o ti tú lẹ́tọ̀ tá a ṣe ń bí lè ní ti pé mo rí kọ́ọ̀dù tó bá máa fi di bóyá tó wà wà ní sí ọlọ́run lọ ibi tó máa fi rìn dé ṣùgbọ́n àwọn èrò la gbọ́ mi tẹ́bá dé wọ́sáàpù lóríṣiríṣi àwọn ọ̀yọ́kọ́ orí lẹ́ṣọ́ lóríṣiríṣi náà lẹ́ṣọ́ tó ṣàǹfààní ojú ọ̀nà ìwà ńlá ìyẹn ló wá ń bí ìlú àwọn tó gba kọ́sọ́mà lọ́wọ́ wa lọ́wọ́ kò dẹ̀ ní dáa fún àwọn tó làwọn olórí kò dẹ̀ ní dáa fún ohun tó ń bí ìlú tó táwa ní láti ṣe òní pé ká kọ̀ sílé láti máa ọ̀yẹ́ sí ìdààmú ka kírísì àfẹ́míù táwọn èèyàn ma fi ya kọkọ ṣe tó padà yá sí ọba bá máa ṣẹlẹ̀ báyìí tó bá ti ń sọ̀rọ̀ àwọn ọbụla àwọn orí ìlà ọkọ̀ bá fi lóye pé àwọn ilé ìlàkàyè sí fún wọn tó rọ́nà kò kílẹ̀ ẹ̀rí kọ́kọ̀rọ̀ wọn sọ tv àwọn kí ní kò tó ní ká má kọ́nà wá sí i kó bá sì àyè fi wọ́n mọ̀ lọ kó bá sì fẹ́ káwa náà sí i wà sọ́dọ̀ bá wà lẹ́wọ̀ ìlú Muhammad wà á àmì wà á sábì àyè Inshallah tí wọ́n ti fi di ọjọ́ Tuesday, ìkáàtún náà wà nígbà níbi tó ń bẹ̀rẹ̀. Wọ́n fún náà wà nígbà tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́. Ìkọ́nà kò ṣe lọ́wọ́ ìpáwọn àtàwọn.